Professor Wole Shoinka, thank you so much for your time today. My pleasure. A lot has happened since uh, the last time we spoke in February. Um, then we saw Sunday Boho coming out to take a stand to defend his people from what he called uh, attacks from uh, headsmen, uh, the killing of uh, farmers, raping of women and uh, invading of uh, the people's farmlands. He came out to take a stand to defend his people. But what we have today is uh, a situation where the DSS have uh, claimed responsibility for raiding his home, uh, taking responsibility for killing two people who they say attacked them and declared Sunday Boho wanted. How do you react to this? Well, I react to what has happened on so many levels, including even reportage. Uh, for instance, going through the papers, well, prominent and respected papers. Uh, there's a sentence which said, for instance, that the government had moved against uh, secessionists and other criminals. Now, that's a very loaded and wrongful expression be secessionists, secessionists, and other criminals. How can you place the will or the wish for separation as a criminal act? Now, that kind of language does not exist in the Constitution, doesn't exist in law, and it should not exist in the, um, the catalogue of moralities because it's not an immoral uh, act or position to say that you want to stop belonging to an entity or even you want to join another entity because people take a very simplistic approach to so-called secession sometimes. It just means I want to leave this group and join another group. And we've had examples like that before and after independence. The Ghana, uh, Guinea uh, Union, for instance. And we've had uh, uh also, even after independence, the uh, separation by fiat of Bakassi awarded to another nation. I mean, it is not just goats and cattle which existed there, it was human beings. They were not asked where they wanted to belong, but with a stroke of the pen, for certain political reasons, consolidated by succeeding governments, the Bakassi people were seated before that, of course, we had the plebiscite in the uh, Cameroon uh, uh, uh, region in which some, uh, a group, a section decided to go with Cameroon, another section to stay with Nigeria. So why on earth, why on earth in the name of justice should anyone classify those who wish to secede or rejoin another nation as criminals? That's wrong and that is playing the devil's game. is playing the government claim. Why do I um, a position? Look at the raid, this very bizarre raid, midnight raid on a law-abiding uh, citizen, which the government now says uh, netted a number of illegal weapons, AK-47s, etc., ammunition, ammunition. We're now in a situation where, of course, Iboho is saying that these weapons were not there. They were, they were planted. Now, that's one aspect. We can deal with that later on. But more important for me was the position of the government, saying that the existence of uh, these weapons, quote unquote existence, in uh, Igbo's place proved that he was planning war against the state. Mm. Now, that position, that statement, very loaded uh, statement was simply to conflate, deliberately to conflate issues. It was to obscure the fact that Iboho and other people, myself included, have been decrying the depredations on the lives of law-abiding citizens, farmers especially, throughout the whole nation. Benue, Kaduna, Nasarawa, etc., etc., and saying that its time, and not just civilians. Danjuman it was still called on the people who said, don't trust the military anymore. Defend yourselves, whichever way you can. And other governors, I mean, some other, some governors, other voices like governors, made exactly the same statement. Now, Iboho, even if he had those weapons, is claiming that his mission was to liberate his people from the tyranny of squatters who now become violent overlords. And he has a good cause in that sense. Testimonies of uh, citizens, farmers especially, who have been brutalized, dehumanized by these squatters who yeah, have acknowledged and identified themselves as Fulani. You know, that this decades and decades of this kind of anomalous, anomalous situation in which the people did not receive the necessary, mandatory, and entitled defense and protection by the security forces, in which sometimes it is the victims who've been jailed, put in prison. There is a recent case in Ibarapa, for instance. We read the personal testimonies of those who were arrested and detained by the police simply for going to challenge those who were tyrannizing over the existence and raping their women. So now, you have a situation where a government is saying, oh yes, the existence of these weapons means that Iboho was planning armed insurrection against the state. So the whole thing from beginning to the end just stinks. The raid, the motivation has become very absolutely implausibly, you know, uh, uh, just uh, degraded. And uh, uh, right now we're in the kind of situation which we have warned against. We call on the government to accept its responsibilities. And when eventually our citizens say, enough, we're going to protect ourselves, you see, they are arming against the state. A language which were never used. To describe or to, uh, to accuse those who have been proven to be the aggressors in this case. So, where, where were you telling? After raiding his home, the DSS had come out to say that Sunday Igbo is wanted and that he should turn himself in. Uh, what would you advise adults in this situation? Well, um, my advice uh, is not even so much a but to the government that they should stop pursuing this person as a criminal. Mm-hmm. Uh, because you have begun by acting in a criminal fashion against him. Because if and when Igbo comes to trial, I guarantee you it's the government which will be very, very embarrassed. Very embarrassed. So it's not even in the interest of the government. I think they should just tell Igbo, we made a mistake. We should not have acted in this way. You are no longer wanted. Please go back to your home. In fact, escort him to his home, you know, quietly, and let him resume his normal uh, life. To declare him wanted. And then, again, this is another issue language. I read in some papers Igbo is in hiding. Mm. Well, but more accurately, he's probably just gone underground you know, to protect uh, himself and perhaps to be able to continue his declared struggle. I'm not talking now about his, the secessionist aspect of struggle. No, I'm talking about what Igbo came out to do and which I believe is still his mission in this nation protect, defend his own people, and to let the aggressors know that they are not lords of this nation or any section of it, apart from what they are constitutionally entitled uh, to. So I think the government, it's in own interest. If you bring Igbo to trial, you, you, just going to get mud in your face, clearly. As far as I'm concerned, it's up to Igbo to decide. He knows what the circumstances were. He knows what happened before his people were killed. And he's the only one who can judge, who can decide for himself. I cannot advise him. Yes, The last time we spoke, Professor, you talked about the methods of Sunday Wu and how that there were concerns around his methods and that there were talks going on and uh, uh, a lot of things going on, you know, that we couldn't see to make sure that in as much as he was standing for the right thing that his methods would align with what was what is also right. So, um, where are we on that? Well, when you talk about methods, for instance, I want to distinguish. There, are, there are two uh, very heavy issues on our hands at the moment, uh, even though both allegedly bear the name secession. What um, uh, stands for is not too dissimilar to what um, Kano and the coniferous stands for. Uh, the methods in terms of what we know, what is self-declared by these individuals, the method of uh, Kano, for instance, is very different from the method which we are able to ascribe to Igbo up to now, not what the government is alleging, up to now, Igbo has joined others, for instance, in holding rallies, all over the country. There has been no accusation mm-hmm. of any violence, mm-hmm. none God whatsoever. Guns have not been fired. Uh, houses have not been burned. Mm-hmm. Okay, when he after he went and told this uh, this uh, herdsman who was accused of things, told him leave town. There's no evidence that he was responsible for the violence that followed. You know, they claim that some houses were burned afterwards, but it was proven that all this took place after Nothing has been able to touch to him in terms of violence. So we, we have that uh, uh, approach towards what you might even call a, uh, a meeting of minds. And we have to separate uh, all those things, just as we must separate the principle of separation from whether we actually want it but let me make this quite clear because very often this is conflated and it makes discourse very, very difficult. It's first of all the issue of the right of a people to secede or not secede, to amalgamate or not amalgamate. That's one thing. And for me, that is incontrovertible. People are born free as individuals and as groups, as community. They have historic uh, uh, aspects of history which make them recognizable as one entity, and whether they have a right to move out or move in. That, for me, is a fundamental principle of human existence and even social uh, evolution. You see, one begins to understand, for instance, why, <laughs> very strangely, some people got up and stopped and stopped the teaching of history in this country. It's we we reckon, we know for certain now, and it's become evident that is because they don't want people to have a historic reference, even within their own society. In other words, if they studied history, they know that they don't even have to go back to back centuries. They don't even have to go outside to Asia, to Europe, whether you talk of England, the Irish, and the, the Welsh, or the Bretons in, in France, or the Catalans in uh, Spanish, you don't even have to go out. But if you stay within your own history, you can elicit certain principles of cohabitation which justify whatever preference you have at this moment. That's one of the reasons why, strictly, history was abolished. Now, that's one, the principle. Two, however, what do you and I want? Do we, as personal preferences, want to stay together or do one? Do you think it's perhaps best that we should separate? That's a secondary issue. And as long as people keep conflating those two, positions will be mistaken, paths towards even achieving one's own preference would be blocked because of the emotionalism which is attached to staying together this pietistic theological uh, uh, concept of this is better than the other. You know, let's put that aside and talk about the practical issues. What makes it possible, rational, beneficial, productive, progressive for people to stay together or to stay apart? That, that makes it possible for me to say, let us say to uh, Kano, listen, it is better we stay together. Given history, given the economic issues, given the geopolitics uh, of our moment, etc., then we can actually talk. But there can be no discourse if you keep thundering against all evidence, against history, against contemporary realities all over the world, saying the sovereignty of Nigeria is non negotiable. You're saying there's no discussion. And that's when people like Igbo, they transit from merely defending themselves against internal enemies, especially when they see that those internal enemies appear to be supported by the state, by the force of the state. That's when they then transit from that situation of direct, focused, internal obstacle and then transit to say, okay, enough is enough, let's go. That's why I say we must distinguish between those two. Yes, let me just ask you, Prof, straight on. Do you support the call for a Yoruba nation then? The... You personally, mm-hmm. do you support the call for a Yoruba nation? I don't like the sound of a Yoruba nation any more than I like the sound of uh, a TV nation uh, of an Igbo nation, Ishikiri nation. No. The reason is this. There are certain pejorative overtones, uh, certain chauvinistic overtones attached uh, to it. That's not the issue. The Yoruba, for instance, can say, and when you talk about Yoruba nation, are we talking about the creation of a Yoruba nation within Nigeria only or across the colonial borders into Cotonou, where, uh, into Republic of Benin, where you know there's uh, Yorubas exist, uh, and moving on to Togo, you know, even when you get to Ivory Coast, it's the communities of Yoruba. So when you talk about Yoruba nation, I have to understand exactly what you mean. Do we even talk about the Yoruba in the diaspora or not? So it's a question which for me, uh, which is not for me to answer at this particular moment. All I know is this, that on a sentimental level, and of course sentiment is very different from objective reasoning, on a sentimental level, yes, I would prefer us to try and mend and manage what we have, but under certain very rigorous conditions. Like and that is it. What, what, what? The condition, decentralization. We have to move away completely from this constitution, which was imposed on us by an internal neo-colonial force called the military. Now, if it had worked, if it were working, my position might be different. You know, very often pragmatism, because you know, especially if the results of pragmatism are positive, then we tend to say, okay, forget principles, forget basic, the basics of existence. Why don't we go along the pragmatic uh, way? So my conditions are very, very, uh, if you like, non-negotiable. That we've got to get away from the present political arrangements because they clearly are not working. They are creating internal overlords. They are creating a uh, skewed, lopsided revenue uh, sharing system. They are robbing these arrangements, they're robbing Paul to be solo. Is it the other way around? I've forgotten this expression. <laughs> Robbing Peter Paul. <laughs> robbing one <laughs> to the other. Uh, so we, we, we, from, we haven't even reached that point of answering that question yet because we can go in a transitory way and say, okay, let us take care of all the anomalies and then see whether people's positions change or not. But right now, what we have is not a nation, but a basket case. It's a real basket case, which is just shriveling and disintegrating all over the place, and all the contents are spilling over the basket. And all we're trying to do is say, oh, hold it there, grab it there, um, cover it there, cover that leak, and so on. A nation can't continue like this. It's obvious. And some people are more impatient than others. That's all. Let's talk about the arrest of the leader of IPOR. How did you respond to that? Well, um, Nigeria, uh, for me, it's, it's, it's not for me to tell <laughs> the government to prepare itself because there's going to be a huge squawk when the truth about how Kano was arrested, when the truth comes out. Our nation is uh, people are alleging this and that and that. So that's one phase, whether Nigeria has acted outside international law. That's one issue. The second issue, however, has to do with um, uh, Kano's uh, uh, conduct outside uh, the nation. We, there's been a level of hate rhetoric, which is, for me has been most unfortunate, issuing from of outside. But for me, uh, rhetoric is an, a, is an issue which can only be judged by the laws of any nation. So we come back to the issue. Was it right to have, for me, quote unquote, kidnapped? You can say intercepted as much as you want, but I think that Kanu was kidnapped, and that is wrong internationally and it's wrong morally. Some critics have said that uh, the federal government was fast to arrest um, Kanu. But when we look at uh, other issues like the bandits still ravaging the northwest and some part of the northeast, the kidnapping still ongoing, and also the issue with the Boko Haram, and you begin to ask that how are they so fast and so quick to arrest? The situation with IPOP and Namdi Kanu and the others are still being left to go unchecked Yes, I'm glad you asked that question because that also goes to the heart of what the issue we began with. Why do some people say, look, let's go our way? Uh, the government cannot wash itself clean of what seems to me a kind of a, uh, uh, comparative energy in pursuing the destabilizing, quote unquote, forces in this nation. If I may take ourselves back, uh, maybe you remember once when I threw a challenge to uh, Buhari, uh, and I said, What I expect from a commander in chief, from a true leader. And this is, you know, early, you know, uh, in the, the, in the sort of the malevolent activities of these groups. I said, what I expect now that we've identified those who are killing farmers, and taken their farms, occupying their villages, is to issue an order, give a, a, a deadline, an ultimatum, say that any uh, illegal occupant of any villages, farms, and so on, is given 48 hours to quit. After which, the entire, the almighty, mightiest forces of this nation will be unleashed against them was ignored. It's because I said so. Many other people have said so in different forms, but I'm coalescing. You know, challenges which have been thrown to this government say, just show leadership where it is essential. And so when years later, the head of state comes out and says, we will respond to these people in the language they understand. Now that is what I had expected him to say years ago, at the very beginning of the insurgency of the cattle uh, people, especially as it was clear they were organized. And their leadership, the Maeti Allah, their leadership should have been arrested ages ago, long before IPOD was declared a terrorist organization. I have allied myself with those like Orton and others who said that Mighty Allah should have been declared long before then a terrorist organization. And the evidence was there. A state governor passed a law for the protection of his own people and their productive means, their livelihood, their very dignity. And a group got up and said, if you don't rescind that law, we'll show you. You haven't seen anything yet. This is not an anonymous statement on internet to snog fake news. The leadership of Haiti, Allah, actually threatened the government and have continued, have proceeded to put their money where their mouth is. Nothing has happened to them. We have not seen the same energy, the same deductive, organizational sleuthery mounted against these people. I'm not aware that even one of them has ever been called questioning. And what did Igbo do? And they didn't even call him for questioning. He just attacked him in the middle of the night. I mean, illegally and constitutionally. So people are right to say there has been an unbalanced, unequal, and irregular approach to security enforcement in this nation. And why should anybody be surprised? one after the other, people are getting up and saying, all right, you cannot secure lives. And overtly, provably, you're now, you're clearly uh, showing, should we say, favoritism to one part of the community against another, whether you're talking about religion, in terms of religion, or you're talking about in terms of section, um, you know, ethnic section, whether in terms of um, profession or whatever, you know, for any reason whatsoever, they say, oh, well, in that case, we don't have a nation. They have a right to say that. And how would you advise the federal government to move forward uh, talking about all this now you've uh, identified some pitfalls in the way that the arrest of Nnamdi Kanu has been handled and also the way the DSS raided Sunday Bull's house. For Nnamdi Kanu, for starters, how would you advise the federal government to move forward in terms of his trial and other things that will come up after that? To answer that kind of question, we have to ask ourselves what is the position mentally, spiritually, uh, economically, politically, what's the what's the state of mind, the collective state of mind of a vast section of this nation at the moment. And that state of mind is best described as distrust, total distrust. This government has earned itself, rightly or wrongly, that's for the government, that side to you know, decide, but anybody who's telling this government that the people of this nation still trust it, uh, I'm sorry, the, government believes that it's really <laughs> plunging this nation further into the abyss. So, if when you have this level of distrust, which we be denied, I know, there's only one thing to do, I think, to uh, to try and win the trust back of the people and in political terms, it's called Government of National Unity as an interim measure. That's all. Interim measure, especially towards the next election, uh, in order to have also a continuing confab you know, among those who execute policies, in order to also regain, uh, of course, basically to regain the sense of participation of involvement of the people. I, I know it's a very hard pill to swallow, but as I said, it's kind of as an interim thing. During that process, you will structurally examine the Constitution. Okay, I know they're tinkering with it here, they're tinkering with it there, but then we've been going through that ages. There have been constitutional review committees under various regimes. And sit down uh, admit your inadequacy because this has become glaring over years, even before the last election, as I've said over and over again, spoken intimately, you know, very rapidly and very frankly to members of the government and the ruling party. You know. And uh, the, the, distrust is too deep. And I, I believe that it's only uh, a confab which operates through a government national unity, it's an interim measure, uh, which can actually uh, just suggest, offer a sliver of hope for the continuity of this nation. So much damage has been done over the past few years. A lot of damage. I mean, it's visceral, it's spiritual, uh, and it's pragmatic. You have a situation where to cite uh, some of the atrocities which people like Ibewo tried to remedy, for instance, you have uh, a situation where this group of people who call themselves Fulani herdsmen, Edebimain, Mietiala, can go to that western corridor or your uh, uh, Okeo area, northern, they call it uh, Okeogun, I'm very familiar with, is are my hunting grounds. I know the people there very intimately. And raid, go there and kill people with impunity, burn, and till today, not even a statement of sympathy from the central government. I mean, what do they take the rest of us for, even if we're not directly affected? What do, how do you expect has to continue normal existence. When we read every day Bielsa, all the way deep down Bielsa, the herdsmen have struck banditry is a criminal, straightforward criminal thing. We can say before the security, before the intelligence, before this, before that. But when a group of commercial people who, however, have been militarized are spread all over the country, multiplying their cells. And then people see policies of government geared towards encouraging and uh, actually facilitating their aggressive penetration through uh, attempts, uh, legislation like RUGA. I mean, attempt, um, what I call aggressive accommodation, like RUGA, for instance. And we see attempted legislation like the control of water resources throughout the whole nation. This suspicion is so deep. You see, it's this centralist program, even as we are crying federal, federal, regionalization, decentralization, policies are being mounted, some successful, some sneaky, which the nation may be not aware of yet, but others just shut down. You know, one notorious example, which I, again I, I cited earlier, even taking advantage of a pandemic like COVID to try and control relationships between uh, states. I hope you remember that when I actually spoke and said, wait a minute, you can control the borders of the country, but don't touch the strategies of containment between states. We have no authority over that. We're not at war. That's what I said at the time. One stupid voice, you know, responded to me and said, Oh, we're at war. COVID is war. Somebody in the Americas said it's at war. I'm talking metaphorically. I'm saying we're not at war. And therefore, just leave these very intimate control strategies to the states and mind your central uh, business. Let me just ask this question uh, on a final note. Nnamdi Kanu, the leader of IPOB, arrested. Sunday Igboho, um, taking a stand to protect his people and somewhere in the west in Oyo State, Ibadan, has been declared wanted. What do you think will happen next? Do you see a situation where we'll have more Sunday Igbohos, more Nnamdi Kanus arising from the west, the east, the south? We already have them. They exist inside, within and they uh, exist outside. Why do you think the security people are chasing the telephone uh, numbers? Using uh, who are the backers? Uh, we're going to uh, deal with the, those who are backing them. We're going to go through their iPod, iPad, iMom, uh, you know, and see who they've been communicating with. The next thing you know, they'll be picking, picking people up the street because the, the numbers on their phone said, you know, they've been talking to them. Uh, I mean, I haven't spoken to, um, I don't even know him personally, but if somebody said I should have a chat with uh, Kano while he was in uh, exile, yes, I would, absolutely. If he called me, I would respond, I would return the call, I would chat and uh, discuss what he thinks is doing. I would tell him, listen, uh, stop all your all this assault on police stations. They are human beings. Why are you slaughtering them? I mean, or why are you ordering your people to slaughter? Are you involved in that? So they're, looking for sponsors uh, everywhere. And so uh, I'm quite sure that there are sponsors, there are people who support. Uh, but we've heard this before. We heard about sponsors for Boko Haram. And we heard that, oh yes, we've got a list of them, and they're all going to be brought up uh, in court very soon. They'll all be named. I don't know about you, but I haven't seen a name. I haven't seen anybody arraigned yet. Maybe it happened. I'm sorry, I'm not always there. I'm not afraid. You going on, so let me not lie against myself. But I wouldn't be surprised if faster than we've seen the arraignment of the sponsor of Boko Haram, of the bandits, of the Fulani has been faster than we've ever witnessed that. We will see absolute revolutions galore, accused, alleged sponsors of uh, uh, both uh, iPod and uh, Iboho probably even their own relations, you see. So are you saying that Nigeria should, even if they're able to stop Sunday boho, for instance, stop Nnamdi Nigeria should be prepared for more Sunday bohos and more Nnamdi to rise up and, uh, and continue the struggles of this one? I'm saying they're already there. I don't want this government to deceive itself. They're already there. It's not Igboho who's the issue. It's not Kanu who's the issue. It's a collective distrust, disenchantment. That's the word I want. Collective disenchantment with the conduct of this regime. And that's why I say it can only redeem itself, it can only reverse this downhill uh, course it's embarked upon by now coming clean, trying to open a totally new page. Even forget the past. And let me use this opportunity to say this. And it's in response to some of the statements made by some governors of a certain part of the country and some politicians. Nobody is saying that this problem began with Buhari. Nobody is saying it began with his government. Literally every president post the military era has committed lamentable uh, um, lamentable crimes against the people, either through neglect or through action. Hardly any governor, or uh, any president is free of the charge of, shall we say, encouraging killings, massacre, for instance. Hardly any. Hardly any president has been, uh, is innocent of anti-democratic actions very often avoidable, whether in terms of withholding revenues, which are mandatory for the various states, interference, uh, or during elections. And I, I want to advise people, please let people stop making invidious comparisons because if we want to open the chapter of governance malfeasance of every president we've had since the military was supposed to have left the state, we won't get to any productive, proactive remedial activity. So I'm willing to say, let's just, you know, push uh, all that aside and see how do we move on from here. Uh, and so uh, I want all this uh, business. We met this, and we do this by the self-excusing by Buhari. Yes, thank you take it for granted. You did not create Boko Haram, except you did not create uh, uh, Allah. But what did you do about it? That is the question. Or what should you, should you do from here on? It's the only way we'll save our sanity and also make the slightest progress. Otherwise, as I said before, all this language, all this discussion will be purely academic when, as the, the saying goes, hits the fan. Professor Wale Shoyinka, thank you so much for your time today. You're welcome. Salam tẹ̀lé.

Olha, Zumba! Salam, you. Para

ọ̀jagun wá sáyé o ọ̀jagun ti kó tó wá sáyé. ọmọdé túnjí máa ń wé òun ẹnu mi ọmọdé ẹ màmá ń wé òun ẹnu mi bàbá dá mi lọ́lá. ọkọ̀ rọ́pò ọkọ̀ sí máa ń wé ẹnu mi mú lọ́rọ̀ tí mo fẹ́ mọ́ máa dé ẹ̀ sọ àti gbogbo ọmọ Oòduà pátápátá. ẹ jẹ́ darapọ̀ kákọ́ máa ní ẹ̀mọ́ lọ́wọ́ o. nítorí àìrìnpọ̀ ejò níjejò níyà lọ́jọ́ ọjọ́ sí. mo ká bá síwájú tí sèbè tẹ̀lé tí paramọ́nà ẹ̀ ń fún ọ lẹ́yìn ta ni ó jẹ́ mojú kojú kojú kojú àfàyàfà. ọmọdé ẹ̀ mọ bí kápá wọ̀wọ̀ wọ́n mọ̀ lé la ẹ̀dá kọ́ máa ní ẹ̀mọ́ lọ́wọ́. nítorí ẹni agbójú òkun ní ọ̀jẹ̀rì àgbà ọ̀tọ̀ lẹ́ni àtijọ́yàwó ní tí ò lè gbẹ́dì ọmọdé ẹ̀mọ́lá ránníṣẹ́. wọ́n ń ọ́ àrò fúlàní jẹ́ àwọn bàbá wa lóko àwòrán nìkan fún ọmọ ló bá rí já. kìsì lọ́ọ́ máa ń dé ti kọ́kọ́ lọ lé fúlàní wọ́pọ̀ ó lé fúlàní wọn ń gbó àwòrán ni nǹkan nǹkan jáde nǹkan lọ fún ọmọ adé ẹmọ òṣèré fún ni kí wọn pè lásìwájú. kẹrẹkẹrẹ ará gàgà tún gbé sọnà pàdé ẹmọ gbogbo arábàrà fáwọn ni wọn wá pàdé Sunday Igboho ọmọ adé ẹmọ kékàrà kékòrò ti tó ní ọ ní jìnnìjìnnì ó lọ gàngán ó lọ lé sálúùsù wọn gbó lọ ṣe bógún lọ́màdé mọ́ fi sí wọn róró róró róró róró. ọmọdé mọ wọn kí ọ̀ndẹ̀lẹ̀ o. ṣé bí wọn lọ lọ fúlàní bí ìkórè gbẹ̀rẹ̀ eku sí. ìwọ ló lébòrò ró wípé kó kẹrù rẹ̀ kó mọ̀ gbòógì ọ̀yà lọ́màdé mọ́. gbogbo ọmọ òǹdó pátánilọ́lọ́kọ lẹ́yìn odi.

tó fi dé lára òun nílẹ̀ ọmọ ògbóye ọmọ ògbóye gbádé o. àwọn lọ́mọ ewúrẹ́ láti jẹ lẹ́sẹ̀ gbàgede gbàgede ìgbé jẹ yájọ jáde kájọ kíáyà kájọ kọ́mádé ẹ̀ mọ̀ lọ́wọ́. gbogbo ará Òṣogbo Ọ̀ṣun lápapọ̀ ẹ̀ tún yáyà ẹ̀ yájọ kọ́mádé ẹ̀ mọ̀ lọ́wọ́. orí mi ọ̀fẹ́ kú kan nítorí ilé bàbá rẹ̀ náà ní akínyìn lónú ọmọ rẹ̀ ní gbogbo ọmọ Oǹdó ìdílé ọmọ rẹ̀ ní yáyá òkú nílé kí ló ń gbé ẹkú takuntakun gbogbo ará Èkìtì gbogbo kí ẹkú gbogbo ọba aládé gbogbo wa lọ́wọ́ o kí orí orí adé. àwọn oníyájú sọ́ba nítorí ẹni bá yájú sọ́ba owó wa o. ó rí ìmọ̀dò tó bá ṣe bí ẹlẹ́dẹ̀ ìyọba ló jẹ́. ìrẹ̀rú ta ni wọ́n fi jọba tẹ̀mọ̀ pé wọ́n ti ń sílẹ̀ tẹ̀ nítorí ẹrú lè rántí wọn. ó rí òkú kan tẹ́ ní ó sùnbùsùn ìyá ń kọ́ lè mọ̀rún yọ̀ lè bàlẹ́ jẹ́. ọ̀rọ̀ yìí olóyè lónìí o ọlọ́gbọ́n ló lè mọ ohun dáadáa nígbà wù. wọ́n já sọ́lá máa bá sẹ̀rẹ̀ lọ. àfọ́kù kò tí dúró di ìgara di ìgara ọmọ adé ẹ̀ mọ́. dákun jẹ́ǹkì ọ̀ndélé. ọmọ aládìkú dákun jẹ́ǹkì ọ̀ndélé o. ṣebí wọ́n sí lóòpọ̀ náà lọ́mọdé ẹ̀ máa fi wárí yá. ọmọ aládìkú ládé ládé ṣe bala mi ò ládé ṣe bala mi ẹni ẹ̀ bá Sunday wo o àdìsá máa ń wọ ẹnu mi inú bí ẹ mú. Adúrótì ni lọ́jọ́ ògúnlé ọ̀kẹ́ kàrà kéboro dídò ní jìnnìjìnnì lọ́mọdé ẹ̀ mọ́. Ṣé ni ojú rẹ̀ Ọma dị mma, mọ àtúwọ́n tani bí wọ́n gbé dáná dị ṣé bí wọ́n ní dìkan lù gan ìwọ lọ fún Sunday ni wọ́n sàn ní àwọn olè dá ọmú. bẹ́ẹ̀ máa sọ pé kò sígbó tí wọ́n bá dẹ̀bà láyé tí wọ́n lọ gbọ́bẹ̀ lọ́rùn ni ọmọdé màmá ń bá sẹ́ lọ kú wo o ó kọ́ mọ̀ndé mọ́ra ó kágbà làgbà mọ́ra ọjọ́ kó dàgbà làgbà má ṣe pé aníṣẹ́. wọ́n sọ wọn wọ́n kú yà wọ́n kú òsì òkúta mẹ́ta tí ń bẹ lọ́nà àdínkù mo domi sòrò láwẹ̀ orin mọ́jàsọ́lá ọ̀pọ̀ ládínkù ó ti rẹ́gbẹ́ nìkan jẹ́ òun nílé bàbá tó fi ọlọ́mọ lójó oko ni mo àdìsá máa ń gbóhùn ẹnu ní ibú owó bá màdámì lọ́la o bàbá ìzọ́lá. ṣèbí ẹrú lé bàbá ní tọ́sẹ̀. ìwọ̀nba láti ikú ṣe báwọn ni wọ́n ta kankan máa ń gbọ́ bí mo ti wù. tẹ̀bí ni wọ́n fi pẹ́ bàbá yẹn o lọ́mọlẹ́ aládé ikú ṣe kí n wí. àdínkù nìyẹn o ìran bàbá ìwọ̀n kìkì pa fún.

so love ọ ah, tún lè so love kọ tún sí ààrẹ ọ ah, lè sí ààrẹ kọ láìkì rẹ ọkàrẹ orí mi wú. ah mọ́rẹ́ mi kì í tán lèmi. Ah. àkànbí ọkọ mi lórí kì í o. ìwọ̀nba ni mo mọ̀ nù rẹ o. Okay. rẹ. ìwọ lọmọ gbàgbà fọ. ọba. gbàgbọ́ òkú ṣèbí ọjọ́ mìíràn sí nílé bàbá ẹkún ẹ mọ́sẹ̀ ń ẹkún lọ́tẹ̀ yìí rẹ ni àwọn lẹkún ọmọ ọba lọ́dọ̀ wọn wọn fẹ́ ká máa fi káwọ òdẹ nírògùn ẹkún wọn fẹ́ máa fi wá sọ léyàwó àdẹ nírògùn ẹlẹ́yà. àkànbí mo rohun tó jẹ́ mi lọ́jọ́ nílé bàbá mọ́jà sọ́lá ṣe bí ewu àbùké ni bàbá yìí fi tẹ̀gbá zòrò nílé bàbá tó bí ọlọ́mọ mọ́jà sọ́lá ń ṣe bí wọ́n lọ́mọ sọ́mẹ́jẹ ọ̀sán ìkọ́kọ́ ṣe bóun lọ fi jíjà oko. Hmm. ajímọ̀gbọ̀bà lẹ́yìn ní kejì. ìran bàbá rẹ tó bá gbọ̀bà lẹ́yìn òkè òní wú wọn ni. Hmm. lọ́sọ̀ mọ́dígbàbọ̀ lọ́wọ́ ojú. ọ̀tà fàgbà yìí. Hmm. ariwo mọ̀sá. abáwọn rògbọ́n jẹ̀bi tó bá ma nílé tó bá ma lójú ogun lẹ́rú ayédè yọmọjà sọlábà wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́. mọ̀jà sọlábà olúwa rẹ̀ lágùn ajáde kúndó kúndó kúrú láyé. èèyàn tó ní ọmọ àti èsè bóun lọ kíde bá ń lé. àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́lẹsẹ̀ tẹ̀ náà. ń fi yín pa gbogbo tó ń ṣe tó ń ta lára mẹ́rin tó ń fi yín nínú tẹ̀sí fẹ́ para yín dànù ah! ọ̀nà ayé ìjà wọn lé kúkú kán gbọ̀n jìrìjìrì sòkò kan lù wọn kán gbọ̀n jìrìjìrì ẹ̀rí àwọn ijó yẹn gan ni ó ní body language nínú débi ran yín níṣẹ́ ni ẹ bá máa ké ẹ máa pariwo. Yẹ́yìn ti gbé dé àwílò ìtumọ̀ ó lóhùn ó káre òsà Saheed Osupa bàbá èèyàn tiwa yóò yí ọjà rẹ baba wa ńlá. <laughs> àwọn ológun hmm, mo ti emi gán mọ̀ pé mo ti yọwọ́. <laughs> èmi gẹ́gẹ́ pé mo di ọwọ́ <laughs> èmi ẹ̀fẹ̀ bú lọ́wọ́ mi ọlọ́run pé mi ẹ̀rọ̀gbé mi bá iná gẹ́gẹ́ wá pé àwọn atẹ́gbẹ́ pọ̀ tó bá tẹ̀ wá jẹ́ tẹ́lẹ̀ ọmọ ológo ló gbé ah! jésù mi ò tó bá lọ jẹ́ mi ni àwọn ah, alọ́lọ́mú àwọn ọ̀tá wọn lè ré mi gbé wọn lè ré mi mú torí tá a bá láàmú ni ọ̀la làá mú hmm, bẹ́ẹ̀ bá ń ronú pé kán gbé kán gbé kán gbé ẹnu ẹnu náà lẹ mọ̀ fi sọ ẹnu ẹnu náà lẹ lẹsẹ̀ ó mọ̀ fi pèkúrọ̀ ojú ọ̀nà bẹ́ẹ̀ ni ẹ mọ̀ fẹnu sọ náà ni ẹ mọ̀ sọ ẹ mọ̀ sọ ẹ sọ ẹ sọ kó dẹni sẹ̀rẹ̀ hmm, bó ṣe jẹ́ ire náà ni ó kàn gbogbo wa torí pé ẹ jẹ́ ká máa ṣe dáadáa torí tóyìn bá ṣe dáadáa láyé wàá kẹ́sùn rere àtire àtìkà kò ṣe léè tí ò pé nínú ẹ̀ bó bá ní pé ibi nìwọ mọ̀ ṣe láyé gbìyànjú kó máa ṣe lọ gbogbo ayé ló mọ̀ kódà àwọn tó wà ní amẹ́ríkà tó ń wà intelligent tó wọ́n ní ìmọ̀ tó wọ́n ní ohun gbogbo even china tó wá sílùú yín tó wá wa kùsà nílùú yín àwọn tẹ́ ẹ pè ní England lẹ́ni tẹ́ ló ń support yín àwọn fúnra wọn gangan gan fúnra wọn wọn lè arrest yàn wọn lè lọ léèyàn kan destroy property èèyàn láì declare láì declare nìyẹn wanted àbí ẹ criminal láì ṣe pé bóyá ẹ ti gbá research yẹn ẹ ti rí i pé criminal ni ẹ ti ṣe investigation yẹn ẹ ti rí i pé apààyàn ni criminal ni terrorist ni kí ló dé tí ẹ lọ mọ àwọn báńdíìtì yín ṣe bí fóònù àwọn báńdíìtì yín lò káti wà láwọn fóònù táwọn báńdíìtì yín lò nínú igbó bóyá àwọn fóònù tó jẹ́ pé ó ní sátáláìtì wọn lè rí mú ni káti wà ní ṣebí ẹ ni ní pé àwọn tó ní sátáláìtì ní nàìjíríà ẹ ti wà ẹ ti wà relationship pẹ̀lú nàìjíríà network communication nàìjíríà network communication wọn ti wà pẹ̀lú wọn kí ló tẹ̀ wà rí wọn mú nigeria telecommunication sorry nigeria telecommunication ṣe bẹ́ẹ̀ ti wà pẹ̀lú wọn wáì tẹ́ ẹ̀ rí àwọn bandits mú káti ẹ̀wà lẹ́ẹ̀mọ ibi tó wà tí kò bá jẹ́ pé ìjọba nàìjíríà wọ́n wà pẹ̀lú àwọn pípù yìí ẹ wà pẹ̀lú wọn tó jẹ́ wípé ẹ̀jọ́ ṣiṣẹ́ pọ̀ tó bá pé ẹ̀jọ́ ṣiṣẹ́ pọ̀ ni ó sì lé tó bá pé ìjọba nàìjíríà àtàwọn bandits tó wà nínú igbó àwọn fúlàní herdsmen tí wọn bá jọ ṣiṣẹ́ àṣepọ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n á ti mú wọn ẹ rí wọn mú ẹ tún wá rẹ́ni tó jẹ́ aṣojú wọn okay fine bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ rí wọn mú àbí ẹ rí wọn mú àbí òkè ẹ rí wọn mú àbí ṣebí nígbà tẹ fẹ́ mú àwọn ọmọ tá à ń pariwo kiri nísìn aṣojú wa lẹ mú ìyẹn olóyè Sunday Igboho ńlẹ lọ bá lé ẹjẹ lẹ lọ da nǹkan ẹrú tó pẹ fẹ́ gbà kírètè wa lọ mú aṣojú aṣojú àwọn Boko Haram tó kàtẹ lẹwà ẹ rí àwọn Boko Haram mú ẹ ṣe lọ mú aṣojú wọn tó ń ṣe Gumi gbogbo alárí Gumi lárí Gumi gangan gangan sóòdìdà rẹ gbogbo yín lẹ rí tó tún fẹnu sọ fún ẹ ní ìṣòro ti kidnap àwọn míì léni léni léni ẹ eh? kí ni ìjọba nàìjíríà ń wá kílẹ̀ fẹ́ gbà wọ́n tún ti kidnap àwọn míì lẹ́ni tá a tún sọ lọ́wọ́lọ́wọ́ yìí lẹ́ni tá a tún sọ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n tún ti kidnap àwọn míì kí ló dé ẹ tún ti kidnap bẹ́ẹ̀ dẹ̀ ni kidnapping yẹn lọ ẹ ti sọ di business lórílẹ̀‐èdè nàìjíríà kidnapping ni business ló ń jẹ tiyín ṣé ẹ̀yin ò rí pé bó ṣe ń kidnap àwọn èèyàn yẹn wàhálà ni fún wọn wọn máa béèrè fún ransom lọ́wọ́ àwọn èèyàn twenty five million làwọn tó tún kidnap lẹ́ni news tó jáde láàárọ̀ yìí twenty five million lẹ tún demand lọ́wọ́ wọn so bó ṣe yẹ kí ìjọba máa ṣe nìyẹn ìlú tó yẹ pé security ò sí ààbò ò sí a tún wá fẹ́ máa protect ara wa á ń dáàbò bora wa pé tó bá yẹ pé ẹ lè dáàbò bo wa ẹ jẹ́ ká dáàbò bora wa ká sì dúró lórí ọwọ́ pé kálukú dúró lórí ọwọ́ ẹ̀ tí ìjọba tí ìṣe ò bá gbé ni mọ́ wọ́n ní tí kìíní tí kìíní kò bá ṣe ní làṣà àyàn apara sí ìsàṣà I don't know sorry mi ò mọ bí wọ́n ṣe ń pa language òwe yẹn mo fẹ́ pòwe ni but mo kàn gbé mo kàn gbé kọ́ mo gbé ọlọ́pàá oko ni mo dàgbà sí oko náà bí mi sí oko ni mo ti bímọ so ọmọ oko tó gbá sí ọmọ oko gangan bí àwọn oko tí ò níná bí oko dágbólu àwọn oko wo ló wà lórílẹ̀‐èdè gbogbo ilẹ̀ yorùbá torí àwọn oko àwọn oko àwọn oko gidi torí àwọn ọmọ oko tèmi ó gbó kírakíra so èdè mi rè gidigbigidigbi ní sómi ò gbéwè hmm, ọmọ oko ni mí torí n ò rí iléèwé n ò ka Cambridge n ò kàwé n ò lọ jùkú rí kódà ń gba ní òun ò kọjá so kẹmọ sọba kí á là ń sọ lọ ṣébùsì ẹ kẹmọ sẹnu nígbà tẹ lọ léèyàn tẹ máa arrest èèyàn ẹ tún wá kó àwọn ọmọ ọlọmọ lọ kí làwọn ọmọ ṣe fún yín ṣe ẹ bá bọ́ lọ́wọ́ àwọn ọmọ ni téèyàn bá lọ léèyàn tẹ́ ẹ̀ bá bẹ́ nìyẹn lé ẹ̀ẹ́dẹ̀ padà èwo làbọ̀ máa rẹ̀ sí ebí ẹni tó ní kẹ́ lọ́mú lẹ lọ́mú ẹ lọ́mọ ẹni tó yẹ kẹ́ lọ́mú ẹ tún ta èdèyàn sílẹ̀ nínú ilé ibo náà ti ń ṣe irú ẹ̀ àgbáyé gòlè ṣe rẹ̀ ìgbà tó ń wá Osama bin Laden gan Osama bin Laden gan sọ́gbéyàwó Osama bin Laden àbọ̀ gbé ọmọ ẹ̀ Osama bin Laden tó tó tó tó náà tó tó ń da ìlú wọn rúlọ̀ níbẹ̀ yẹn ṣé wọ́n gbé ni nígbà tí wọ́n rí mú sí wọ́n mú ìyàwó àbí wọ́n mú ọmọ àbí wọ́n gbé ẹbí ẹ̀ sẹ́bí ló gbé ni sẹ́bí ló sẹ́ ọbí ló jà ni èèyàn lè bímọ kọ́ ọmọ yọwọ́ náà èèyàn lè bímọ kọ́ ọmọ yọwọ́ náà ta ló ń pè mí mi ò gbé kọ́ o mo wọ̀ online o mo wà lórí live o mo wọ̀ online o. ọ̀ kìlọ̀ wà lá ló wà lá. màá pè ń padà. ṣé bó ṣe yẹ kó rí nìyẹn ṣé bó ṣe yẹ kó rí nìyẹn ṣé bó ṣe yẹ kó rí nìyẹn ṣẹ́wọ̀n pààyàn ni ẹ lọ léèyàn ẹ tún kẹ́ nǹkan tí ò ṣe mọ́ lọ́wọ́ ẹ wà wọ́n tẹ́ ẹ tún mú lánàá ẹ wà wọ́n tẹ́ ẹ mú lánàá odùmọ́sọ odùmúgbó odùmúkókó só yẹ kó o ṣe bẹ́ẹ̀ ó sì péré lọ́mọ Yorùbá gbogbo ẹ̀yin gangan ni terrorist tó yẹ pé àfẹ́ nínú orílẹ̀-èdè Yorùbá àwọn nǹkan tí ò yẹ kó máa ṣẹlẹ̀ ní béèyàn bá ń fi òótọ́ ọnú ṣe nǹkan ẹ wá dúdú àwọn tẹ́ ti kó sí ẹ̀wọ̀n tí ò mọ́wọ́ mẹsẹ̀ ẹ wá wọn ẹ wá àwọn tẹ́ ti rán lẹ́wọ̀n ẹ máa máa sọ wípé ìjọba lẹ ló ń ṣiṣẹ́ iṣẹ́ ìjọba lẹ ṣe ẹ tí ìjọba ní kẹ́ ṣe lẹ ń ṣe irú irú nọ́ńsẹ̀nsì wo nìyẹn ohun tí ìjọba ní kẹ́ ṣe lẹ ń ṣe ohun tí ìjọba ní kẹ́ ṣe lẹ ń ṣe ìjọba sọ fún yín pé kẹ́ máa pààyàn ìjọba sọ fún yín pé kẹ́ máa kẹ́ máa tẹ̀jẹ̀ lẹ́sẹ̀ sílẹ̀ ìjọba sọ fún yín pé nǹkan ẹni tí ó ṣẹ̀ kẹ́ máa mú ìjọba ń sọ fún yín ó ní pé kẹ́ máa di ẹrù ẹlẹ́rù mọ́ téèyàn ẹrù tí èyí ṣe ti tiẹ̀ kẹ́ máa dì mọ́nú gbẹ́ ẹ̀ ẹ wá dúdú ẹrù tẹ́ ẹ kó kalẹ̀ lánàá ẹ dẹ́kun sáà nírú àkébà lámà pariwo nílẹ̀ Yorùbá àbẹ́ ẹ̀rá àké ẹ̀bẹ́ ẹ̀rá àké bó ṣe tóbi tó ojúmugbó ojúmukókó gbogbo lọ ti rí ọ̀ọ́dẹ̀wọ̀ ìwọ gangan ni tẹ́rọ́rìsì táwa mú ìwọ ọ̀ọ́dẹ̀wọ̀ bí tó ti rí àwọn àké tó kó jọ síwájú àwọn ẹlẹ́ni kí lóòótọ́ wọ́n lè ní wọ́n lè ní kí ni wọn kán máa bọ̀ jẹjẹrẹ kán ní ìṣọ́ra tí wọ́n bọ̀ tí wọ́n tún ní àpótí ẹ wá káàké ẹ kó bọn ẹ kó ọfà ẹ ká dà kí lédè àtàwọn ọ̀bọ̀n tó jẹ́ pé à lè rí ṣé à lè ríra ní ibo kò sẹ́ni tó ń tà àwọn tarúbà àwọn ọ̀bọ̀n tẹ́lẹ̀ bá lọ́wọ́ àwọn ọmọ gan náà lọ́nà nu gbó òun náà ní bíi bá rẹ̀ àwọn ọ̀bọ̀n ọdẹ àwọn ọ̀bọ̀n ọdẹ kò sẹ́ni tó níbọn ọlọ́pàá lọ́wọ́ ẹ̀yin tẹ́ níbo ọlọ́pàá lọ́wọ́ ẹ̀yin náà lẹ́ni torí àwọn bandits yín ni wọ́n ni àwọn fúlàní yín tí wọ́n ń dẹran ọwọ́ fúlàní lẹ̀ ti lè rí gbogbo ak forty seven ak forty nine ak kìíní kan ak bọ́ǹbù gbogbo ẹ̀ ẹ̀yin náà ni ẹ̀yin náà lẹ́ ń gbé ak ak dání ak yk ẹ̀yin náà lẹ́ ń gbé dání èyí tó ẹ máa fi pọ́ǹpù yàn láti bíbẹ̀ tó máa lọ jù sí gbòmìyàn pop action igbó ló máa lọ jù sí bó bá gbé lẹ́nu géètì bí ó máa lọ sọ́sígbó ni ẹ̀yin náà lẹ́ni gbogbo ẹ̀ kì í sàwọn ara ẹbẹ́yìn lẹ́nu kó fáwọn fúlàní yín àbẹ́yìn kọ́ lẹ́yìn lọ fi private jet helicopter fi já oúnjẹ sínú igbó fáwọn fúlàní ebi kan náà ń gbé mú ní bàdágìrì ń jẹ́ o ẹ̀yin ará bàdágìrì ẹ jẹ́ mọ́sàsùn para ṣe ti gbọ́ nǹkan táwọn boko haram wí nìsín wọ́n láwọn ń bọ̀ wá láti wá gba ilẹ̀ àwọn pé ilẹ̀ àwọn ní títà wọn wọ́n ní ilẹ̀ ní títà wọn kò ṣe nǹkan mí ilẹ̀ làwọn fẹ́ gbà ń tà wọn wọ́n nílẹ̀ làwọn fẹ́ gbà ilẹ̀ làwọn fẹ́ gbà kò sí nǹkan kan mí èdè haúsá náà fi sọ́ọ́ èdè haúsá ni wọ́n fi sọ bọ̀tí bá ṣe kọ àkọlé ẹ̀yẹn ń tọ́ kọ síbẹ̀ ni pé àwọn bọ̀ wá gba gbogbo ilẹ̀ àwọn ìyẹn ní ilẹ̀ nàìjíríà yẹn wọ́n bọ̀ wá gba ilẹ̀ nàìjíríà a dẹ̀ ń pariwo fún yín sí ẹ̀rọ wípé àgọ́ ni ẹ̀yin tó wá jọmọ yorùbá tẹ́ ẹ jọmọ yorùbá ẹ̀ tún wọ́n ń sọpọ́tì fúlàní pé fúlàní ló ń bọ̀ wá gba ilẹ̀ yóò ó máa dùn yín gan tó bá wá jẹ́ pé iṣẹ́ tá à ń ṣe ẹ̀yin lẹ tún dí wa tó bá wá padà di pé wọ́n wá padà gba ilẹ̀ yẹn mọ́ yín lọ́wọ́ ẹ̀ mọ̀ kábàámọ̀ títí ayérayé ni ẹ mọ̀ kábàámọ̀ sí sẹ́yìn rárẹ́ ni ṣùgbọ́n kó tó di pé ó máa di àbámọ̀ fún yín ẹ jẹ́ kó rí yín pé pẹ̀lú tẹ́ máa sọ ẹ̀yin náà ń ka news náà ẹ rí n tó ń lọ náà ẹ rí n tó ń lọ náà páwọn pípì fẹ́ kọ́ńkà wa ni náà ẹ wo gbogbo owó tá a ná arábìkì ló wà nínú owó tá a ná náà ẹ báwo lèèyàn ṣe máa máa ṣòfin nílùú tí fúlàní máa máa kó tí fúlàní máa máa gbé ìbọn dání táwọn ò ní ní access síbọn bàbá mú ọ̀bẹ lánàá dání wá pè wá ní tẹ́rọ́rìstì

wọn kó àdá àní torí èmi ò rí ibi tán ti rí àké ìrà àké ìrà àké rí lọ́wọ́ mi àwọn tó pọ́n máa ń pè mí gan wọ́n máa sọ pé ẹ fún wa ní kinní kan ni ẹ fún wa ní gbani wọ́n láàké wọn lọ́bẹ̀ẹ́ débi tí wọ́n ní nǹkan kan so wọ́n láàké wọn lọ́bẹ̀ẹ́ débi wọn ti ní fòde wájú lẹ́yìn sáwọn ọmọ yìí ò ní irú irú irin tútù bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ irin irin tútù tó bá kú tó bá tán bá tẹ̀ síyàn lára ara kọ́kọ́ ṣe tù akọ́kọ́ rẹ̀ wọ̀ ọlọ́mọjà fẹ́ yìí gbọ́ ta ká mọ́ fẹ́ yìí gbọ́ bọ́ ẹ rò wípé tó bá pàwọn ọmọ yẹn ní irú irin tútù bẹ́ẹ̀ lọ́wọ́ ẹrù páyé yìí wọ́n ti wá ti wá destroy ilé yín náà táwọn ọmọ yẹn bá lọ nírú ni tútù tó gbóná bẹ̀ yẹn lọ́wọ́ gbogbo àwọn ọmọ tó pé wọ́n ní action táwọn kan fẹ́ dà mí ọmọ tó ti fẹ́ tẹ̀tọ́ ti fẹ́ dà nǹkan rú irin tútù tí ò sí lẹ̀ nínú òṣìṣe nǹkan kan sẹ́rò pé nǹkan bẹ́ẹ̀ irin tí ò sí lọ́wọ́ wọn ni ibo lẹ ti wá rírò èyí kó jáde ẹ wá kọ́ dúdú orin bá ń jọ ẹ wá ń parọ́ rẹ̀ páwọn ẹ̀ tó wá dé kán sọ̀rọ̀ ẹ bó ṣe ti bàbá yẹn wọ̀n jẹ́ kó sọ̀rọ̀ mọ́ nígbà tí bàbá yẹn yarí bọ̀tí tó kàn dùn mí fún bàbá yẹn ni pé pẹ̀lú bẹ́ẹ̀ sílẹ̀ lóògùn lọ́wọ́ ẹ̀yìn náà ẹlẹ́ẹ̀lóògùn pé kò sí tí wọ́n ṣe àṣeyẹlẹ́ alákànṣe sóyà ń tàn wá ni irú irú odùmọ̀sù yẹn ó yẹ kẹ́ ẹ ha lónìí àkọ́kọ́ kẹ́ ọkọ wa mu kẹ́kàn wọn nìkan mọ̀ fún nígbà tí kò mọ̀ mẹ́ni tó ń gbà létí kẹ́ mọ̀ gbà létí níbi tó ti ń ka kí n tó ń kà kẹ́ ẹ ranjú mọ́ bẹ́ẹ̀ kẹ́kàn dédé ranjú ó yẹ kẹ́ ẹ ti ní gbogbo nǹkan yẹn èyí tẹ̀sí sínú ojú èyí tẹ̀sí sínú èyí lè jẹ́ alágbára báwo gbogbo nǹkan yẹn lèmi ó ti wà gbogbo orú alágbára báwo lèmi ó ti wà èyí lè dẹ́rù iṣẹ́ tẹ̀yìn ṣe yẹn gbogbo ẹ̀ pátá ní tiwa eléyìí ti ń sí ti gbogbo wọn gbogbo ọmọ ṣe dúró wọn á kàn bì wì wá fìdí dálẹ́ pọ̀ eléyìí ti ń ranjú tójú tiẹ̀ ó yọ tí gbogbo ẹyin jú rí yọ jáde báyìí padà nígbà tí ìranjú máa ń ojú jáde ni kò ní ojú òun ò dànù ni ẹ̀ ṣe kankan bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ wà mẹ́yìn náà dẹ̀ ń parọ́ mọ́ yín dẹ̀ gbà kámú wọ́n dẹ̀ mú yín lọ ẹ̀ dẹ̀ gbà kámú ẹ̀ dẹ̀ gbà kámú ẹ̀ dẹ̀ jẹ́ kán mọ́ mú yín lọ ẹ mọ̀ sèyí báwọn mi máa ń sọ fún yín pé ẹ lọ ẹ disappear mọ́ wọn lọ́wọ́ wọ́n tún wá rí mú ẹ̀ lẹ́ranjú mọ́ tó yẹ kó lọ scoffery níwájú yín ó wá ó dẹ̀ ń parọ́ ó wá ń ká akélẹ̀ níwájú yín ẹ̀ ní má kékeré ní pé kákéhùn ẹ kò kàn ní mẹ́ni tó bá fà kí n sa lórí nígbà tá kí bá mú wọn tó kí bá dìde tó sa kọ́ lórí tó gbá níwájú orí kò ní mọ tó ń sọ onísọkúsọ oníkàntànkàntàn ó yẹ kán bọ wí ọ̀hún sì tọ̀ṣọ́ ẹ̀ ọ́ ti dára ọmọ yorùbá kúkú ni ọ orúkọ yorùbá ni àkúkú mọ̀ bóyá fúlàní nìwọ bóyá fúlàní ìlọrin nìwọ náà bóyá fúlàní torí ẹ̀yin fúlàní ìlọrin lẹ́ ń jó kọ yorùbá kò í ṣe ẹlòmíì ẹ̀yin fúlàní ìlọrin lẹ́ mọ́ ń jọ ọkọ yorùbá odùmọ̀sù odùmùgbó odùmù iṣu odùmù ẹ̀gẹ́ odùmù kókó ẹ̀ ń parọ́ bẹ́ẹ̀ làwọn DSS náà lọ rè kó bọjọ sábùjá ẹ tún lọ wá wà kí sáàsó oògùn ẹ ráwọn àwọn aṣọ dọ̀tí lẹ kójọ náà aṣọ dọ̀tí ẹ bó ṣe dọ̀tí tó mo wò pé sáṣọ lóye lè dọ̀tí báyìí sá kí náà dà sí lára ẹ ní ìdọ̀tí ni àbí kí ni àsẹ́yìn lẹ kókó kókó kalẹ̀ ẹ̀wọ́n lọ gbé nǹkan twenty thirteen ẹ̀ lọ fi di ìwé twenty twenty one ọlọ́run bí gbogbo yín léèrè ẹ̀san ń bọ̀ lórí yín nígbà tí ẹ̀san bá dé ẹ̀ ní sọ́ńtẹ́fẹ́ sọ ẹ mọ̀ ní pé a ti ń sọ̀rọ̀ sí wọn ẹ má sọ kinní kan àṣekìnní kan kí ló ṣẹlẹ̀ ojú àánú wo Jack Olúṣọlá ṣéyàn máa ń sojú àánú ojú àánú ni olóyè ṣe tí ó fi dẹ́kẹ́sẹ̀ wọn pé délé nígbà tó lóyè ṣe wọn lójú àánú ẹ olóyè ṣe wọn lójú àánú lẹ́sẹ̀ wọn fi pé délé só yẹ kẹ́sẹ̀ tí odùmọ̀sù pé tó lọ aláṣojú àánú lálàkọ́kọ́ tó fi pa odidi èèyàn méjì sínú ilé wọn wọ́n sojú àánú sí wọ́n káwọn ọmọ wa lọ ẹ bàbá yẹn lóun ò fẹ́ ṣe nǹkan kan fún òkè tó tún wáyé káwọn náà tó kó yẹ kán mọ̀ parọ́ mọ́ wọn lójú wọn ojú ojú kòrò lélẹ̀ ojú kòrò là ń sọ yìí ojú kòrò. ta lélẹ̀ tó kọ kínní please kí lélẹ̀ kọ ẹnìkan kọ kọ kọ yo. orí ẹ lo burú ìgbà wo mo sọ fún ẹ pé ó bìlọ́ǹgì tún yẹn ìgbà wo lèmi àti ẹjọ sọ pé ó belong to yín mo rò pé orí yín burú pẹ̀lú irọ́ tẹ́ máa máa pa káàkiri bóyá ẹ máa miss kóòtù ọ̀rọ̀ ẹ máa máa miss word ẹ máa mislead ọ̀rọ̀ mo ní tó bá ti tó bá ti wá jẹ́ pé èèyàn kan ti wà ní nǹkan ṣé kò ní láńsẹ̀sì fún nǹkan tó máa ní tó kéèyàn bá béèyàn bá ní nínú ilé ara rẹ̀ ṣé kò ní ní ìwé fún kò ní ní ìwé fún àbí ṣé ẹ mọ̀ bó bá ti wáyé pọ̀ lónìí ṣé kò ní mọ̀ bóyá ò níwèé ẹ fún bóyá kò níwèé fún bó bá dẹ̀ dáṣọ ògùn ni dandan ní kájọ kó láṣọ ògùn ṣé kò láṣọ ògùn ni everybody wa ló mọ̀ kó láṣọ ògùn náà lẹ́tà la mọ̀ pé kò kò ṣe títí ẹ̀ náà so ìwò wa ni ẹ máa sọ nọ́ńsẹ̀sì ẹ máa sọ kọ́tọ̀kọ́tọ̀ ẹ máa sọ̀rọ̀ òṣì lẹ́nu ẹ máa sọ̀rọ̀ òpònú ọ̀rọ̀ dìdì ni block get out i'm not i don't need you on my platform get out bí ẹ burú ẹyin dìdì ni díròbò yìí. Hmm, kò sí arabic nínú owó yín bí tẹ́ ẹ gọ̀ nu ọ̀dẹ̀ ni ẹ́ torí tó ọba gọ̀ lọ́wọ́ lọ́wọ́ gbogbo bí ìsàlẹ̀ owó yín gbogbo owó tẹ́ ẹ ná ní nàìjíríà lọ́wọ́ bẹ̀ lọ́wọ́ ibẹ̀ lọ́wọ́ ibi tí owó yín wà yẹn wàá mọ̀ bóyá arabic wà ń bẹ̀ àbí yóò sí bẹ̀ you are blocked get out mi ò nídìí ẹ lórí platform gbogbo ọba ti bú mi báyìí get out blocking ni ọgbà blocking jẹ hmm, bú mi báyìí kò gbọ́ blocking ni kódà kí n bẹ́ẹ̀ bá ti yá kọ́mọ̀ ju márùn kọ́mọ̀ ju márùn lọ ó ti tó mi bẹ́ẹ̀ ni blocking ni wọ́n ká àwọn ọmọ ọlọ́mọ lọ síbẹ̀ yẹn láti ọ̀dí one òní ni òní ni seven báyìí ó ti ó ti ó ti ó ti di seven days odidi ọ̀sẹ̀ kan làwọn ọmọ yẹn ti lò ń bẹ̀ yẹn nígbà pé fúlàní ni yín mi ò dẹ̀ blame yín bí àwọn tó jẹ́ pé wọ́n tún jọ́ ọmọ yorùbá original tán tó ń bá kìyìn tán ń bá kìyìn fúlàní inú wọn ń dùn páwọn kó fúlàní jọ sórí pílásíwọ̀mù inú wọn dùn wípé fúlàní làwọn ti ló fi ṣe fọ́lọ́wàsì inú wọn dùn páwọn ọmọ àlè fúlàní àtàwọn ọmọ àlè ilẹ̀ Ìgbò ló ń jẹ́ fọ́lọ́wàsì wọn àwọn ọmọ àlè tí wọ́n lé dànù àwọn nìgé tó wà ní abẹ́ wọn inú wọn ń dùn páwọn ní fọ́lọ́wọ́n láwọn ní big fans big followers àwọn ní big fans big followers wọ́n láwọn ní big fans big followers wọn ò ní mọ̀ wípé àwọn fúlàní fúlàní ìlọrin fúlàní ìlọrin náà kó sábẹ́ tó ń jórúkọ ọmọ yorùbá àtàwọn nìjẹ́ ni wọ́n ń jórúkọ wa àwọn ni wọ́n wà ń bẹ̀ wọn ò ní mọ̀ yẹn ó lè mi sọ pé ntán bá ní olóyè olóyè lónìí orí ẹ̀ burú ìgbàwó lèmi àti ẹ sọ pé ntán bá ní olóyè olóyè lónìí ngbè pẹ́ ẹ̀ ní gbọ́rọ̀ ẹ̀ gbọ́rọ̀ etí yín máa ń di etí yín máa ń di because orí pé àárín ibi téèyàn bá ń sọ̀rọ̀ tó mú ọ̀rọ̀ lọ èèyàn máa ń ṣe àkàwé nǹkan àkàwé káti ẹ̀ wàálẹ̀ bárù ẹ̀ ń bẹ̀ jagunjagun ni dandan ni kó láṣọ oògùn tẹ́ bá lẹ́ bá oògùn bẹ̀ ẹ bá aṣọ oògùn bẹ̀ dandan ni kẹ́ ẹ bárù ẹ̀ ń bẹ̀ torí kò ń gan fúnra rẹ̀ ò lè dínà ìpẹ́ lè bá aṣọ oògùn nù lẹ́yìn torí pé òun gangan fúnra rẹ̀ ń wọ níta gbangba ọkàn gbàsọ lé lórí ni ìgbà tán lọ sí kìsì sí wọn wọṣọ sísàlẹ̀ ni ìbọn gbàsọ lé lórí ni dandan ni tó pé jagunjagun ni jagunjagun ni dandan ni kẹ́ bá ṣé kò wá sí pásítọ̀tì ẹ̀ bẹ́ẹ̀ ni kò ń lò ní nà ṣé kò sóun ló ní pásítọ̀tì ni ẹ mú pásítọ̀tì ẹ̀ náà ẹ̀ tó mú kó gbogbo fóònù wọn lọ ṣé wọn wá kó nǹkan nu ilé ẹ̀ níbẹ̀ ilẹ̀ kákó mọ́ irú bàbá tán gbé níbẹ̀ yẹn nísìn wọ́n mú bàbá oníbàbá ọ̀tọ̀ ni tán gbẹ́lẹ́rú ẹ̀ wọ́n ti káàké wọ́n ti kọ́bẹ wọ́n ti kó ogbẹ̀ wọ́n ti dẹ̀mọ́ lẹ́rú kí ló dé tíjọba nàìjíríà láti tẹ kékeré máa dẹrẹ lẹ́rù mọ́nú ẹrù èèyàn ẹ máa máa mú ẹrù ẹlẹ́rù ẹ máa máa jà papọ̀ ń tí ì ṣe tiẹ̀ ẹ jà papọ̀ inú yín dùn pé ẹ ẹ ń sọ̀rọ̀ lórí Facebook kò ní jẹ ọ́ ní ìròbẹ́ lálàáfíà ní ìròbẹ́ lálàáfíà ẹ̀yin ọ̀dẹ̀ yìí ẹ má máa ṣe bíi màálù ẹ má máa ṣe bíi ẹran bíi dìdìrín dínróbó ẹ má máa ṣe bíi dìdìrín dínróbó ọ̀kàrẹ̀ ìdàrẹ̀ bọ́ọ̀ṣe kìmíhun bọ́ọ̀ṣe kìmí lónìí torí orí kíhun ó jọ tèmi náà mo sì gbádùn ẹ̀ dáadáa mo gbádùn orí kíhun dáadáa orí kíhun dáa pọ̀ mo láìkì ẹ̀ mo láìkì orí kíhun pọ̀ torí pé oríkì tó ta lẹ́nu ni. surplus on the tó bá gbà wá kalẹ̀ tán. ara á tù wá eku wá ké bí eku ẹyẹ á bí ẹyẹ. Odùduwà nation o làwa ń fẹ́ o. alẹ́ ni tó tó fi ṣẹ́ rán Sunday ọmọ Adéyẹmọ. akíkanjú ọkùnrin dé Sunday ọmọ Adéyẹmọ. ọlọ́run fẹ́ wá bẹ̀kúnnù Sunday. orí ara ìlú pátá Sunday ọmọ adé. ẹ máa ijó yín dà ẹ lẹjọ ni àwọn ò ní rí bànújẹ́ ànídìí bànújẹ́ ànídìí àní bànújẹ́ láyé wa àní ní bànújẹ́ ẹ jẹ́ kí ni wọ́n máa bàjẹ́ tá a bá ń banújẹ́ ni wọ́n mọ ọdùnkọ mú wa èmi gan ẹ banújẹ́ tó mi. wọ́n bá ń sọ wọ́n ní máa bẹ́ẹ̀ ni màá pè yín padà sà màá pè yín tí bá ṣe tán mo rí mẹ́sẹ́jì yín màá pè yín padà. gbẹ̀gbẹ̀gbẹ̀ wá fúnlẹ̀ wá fúnrí lẹ́yìn. bàṣìbẹ́rù làwọn ọmọ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ fàjọlá nǹkan kò nira ní kẹjẹ ká máa lépa tẹ̀síwájú fọpọ̀ ire àtòhun tó dára. bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ ogun adúláwọ̀ ni yorùbá nation na, yorùbá nation now now now now now now àwa ò ní padà sẹ́yìn àwa ò ní padà sẹ́yìn àwa ò ní í padà sẹ́yìn gẹ́ngẹ́ngẹ́ mo rí kàn yín màá pè yín mo rí mẹ́sẹ̀gì yẹn yes màá fún yín ní mẹ́sẹ̀gì yóò kè sà kò sí ń tẹ́ ṣe kò sí ń tẹ́ gbogbo ẹ gbogbo ẹ ọlọ́run mọ̀ yín ṣùgbọ́n àdúrà náà la máa máa ṣe àdúrà máa máa ran gbogbo iṣẹ́ tí ènìyàn bá ń ṣe dáadáa àdúrà ló máa ràn lọ́wọ́ bẹ́ẹ̀ ni gbogbo iṣẹ́ tá ń ṣe gbogbo ètò tán ń tò kọ́lọ́run kó sí ojú àánú wá látọ̀run kó wo ọlá ìfẹ́ àti ire téèyàn ń rí àti gbogbo ìdààmú tó wà ńbẹ̀ kọ́lọ́run ọba kó jẹ́ kí kó bá wa dẹ́kun iṣẹ́ aburú kó gbà wá kó lọ́wọ́ àwọn ẹni bí hmm, àwọn ẹni bí tí ń pọnmọ́ sorry mo fẹ́ play kankan torí ẹ̀yin tó jẹ́ pé ẹ máa ń criticize ẹ kì í fẹ́ mọ nǹkan tí ojú ènìyàn ti rí láyé bẹ́ẹ̀ ni ẹ kì í fẹ́ mọ̀ ó ga fún ṣá ẹ mórè hmm, ọmọ yorùbá ẹ mórè ètò mórè nu yín ò wọ́pọ̀ ẹni tó mórè nu yín ò wọ́pọ̀ bẹ́ẹ̀ bá kàn nà yín á kàn nà yín pa ni wàláì ẹni bá mọ ọmọ yorùbá á kàn máa nà nà nà ànà pa wọn á kàn nà yín pa lásán ni wàláì àlùpàmọ́pọ̀ lọ́rọ̀ yín ò bàjẹ́ wọ́n á kàn máa lù yín ni wọ́n máa nà yín pa ni mo fẹ́ play mo fẹ́ play nǹkan kan fún ẹ kó o wo ẹni tó jẹ́ báńdíìtì láàrin wa àti àwọn máa gbọ́ ohun tó wí o máa gbọ́ ohun tó sọ o máa gbọ́ ohun tí bandits. yín wí o ọ̀gá yín àbí mo tún ní báńdíìtì èèyàn gidi tí ìsapàyàn gbọ́ ohun tó wí máa gbá ń tọ́wí o èèyàn gidi yín nù o òré o gumi yín nù o sọ gbá ń tó ń sọ. Nobody invited me Can you listen? Kò sí ẹnìkankan tó pè òun láti béèrè béèrè lọ́wọ́ tàbí kán ṣe òun yánmayànma kán sì rán ràdà àwa náà lè sí ràdà àwa náà lè àrẹ́sì náà lè máa pè wá fún infighting kán lè máa àrásì wa. when I venture into the forest, I go there with full security. Ọgbà, I go there with full security with full security n ló lọ sínú igbó pẹ̀lú àwọn báńdíìtì. Police. Police. DSS the government official ó sílé DSS tó lè lọ sílé wa ń bẹ̀ yẹn láti lọ bà nǹkan wa jẹ́ kán gbé àwọn ọmọ wa lọ kán dẹ̀ pa ènìyàn odidi èèyàn méjì kán fi ẹ̀jẹ̀ wọn ṣe ètùtù sínú ilé ń bẹ̀ yẹn ẹ̀yìn ìgbà yẹn ó sílé lẹ́yìn ìgbà yẹn àwọn DSS ń tẹ̀lé Gumi lọ́nu pé wọ́n arrest Gumi wọn kọ́ Gumi síta ẹ bá tú ilé Gumi wà lẹ́ǹtẹ́ ìbánú ilé Gumi ẹ mọ̀ borí eku bẹ́ẹ̀ ṣe ń borí ẹyìn lẹ́mọ̀ bá gbó And he the full leaders. I never went alone. So all along, I've been doing with the government, and there is no any difference between us and the authority. So people should uh, have their peace inú ẹ dùn inú ẹ dùn inú tí ẹ dùn ẹ dẹ̀ fẹ́ máa banú àwọn àwọn tí ó sẹ̀yìn nínú jẹ́ ńgbà táwọn eléwu àtúrẹ́pà wọn náà ń pa wá tá a dẹ̀ sọ pé àfẹ́rù wọn mọ́ àwa aláàfẹ́ wọn àwọn ń pa wá ni àwa wá láàfẹ́ wọn ẹ wá ní wà ìtàsẹ́ máa sọ pé àfẹ́ ni tó ń pa wá ẹ pé orí ọ̀ ẹ̀rí pé ẹ̀gbádùn ṣá ìlú wo náà ti ṣe bẹ́ẹ̀ gbogbo olóyìnbó wọn ń ṣe bẹ́ẹ̀ ní gbogbo ibi táwa ń lọ ni nàá wọ́n protect àwọn èèyàn wọn náà wọ́n protect àwọn èèyàn wọn wọ́n dẹ̀ fún wọn ní full security ẹ eh? full security làwọn èèyàn tí wọ́n ní àbí ibo náà ti ń ṣerú yẹn ibo náà ti ń ṣerú ẹ̀ abẹ́ ìgbọ́rọ̀ tẹ́lẹ̀ sọ ni ẹ gbọ́ nǹkan tó wí àbí a ah. ó ní tóun bá ń lọ òun lọ pẹ̀lú full security ni àwọn royal king àwọn ọba làwọn jọ ń lọ nú gbó wọn dẹ̀ lọ gbé wọn àwa náà wá máa mú tó máa mú tó wọn arrest wa tó wọn arrest wa wọn pé Gumi fún kinní dàbí kán máa ṣe interview fún ó dẹ̀ tún sọ lójú gbogbo ayé lórí nínú interview kò sígbà tẹ máa rí Gumi ó ń sọ ni ó rí kò tún tó ń sọ sọ ó tún ní kẹ́ má pè wọ́n ní terrorist ó ní kẹ́ má pè àwọn àwọn Boko Haram àwọn wá Fúlàní ó ní kẹ́ má pè wọ́n terrorist ó ní ó lè kàn kọ́ ní fáwọn ní bandit kẹ́ mọ́ pé wọ́n tẹ́rọ́rìstì tó àwa ni tẹ́rọ́rìstì abẹ́ ẹ̀ nílà káyè ni wọ́n pọ̀ ọmọ ìyá àti ní tẹ́rọ́rìstì wọ́n fi àwọn apààyàn sílẹ̀ wọ́n ní kẹ́ máa fún wọn ní mercy kẹ́ máa fún wọn ní amnesty ẹ pé pé kán mọ̀ wọ́rí kán mọ̀ pé wọ́n lọ́mọ dáadáa kán mọ̀ sí wọ́n dáadáa tó àwa tá àwa pààyàn tá àdáràn àwọn kọ́nà sún wa débi tá a ti ń bú wọn ni àwọn kọ́nà sún wa débi tá a ti ń ṣe ni tá a ti sọ̀rọ̀ sí wọn ni because wọn gbégbèsè ẹran nìyí torí téèyàn bá kàn ló ń sọ̀rọ̀ wà láì amúnisẹ̀ amúnisẹ̀ níyín amúnisẹ̀ ìjọba nàìjíríà ń pa àwọn èèyàn mọ́nú ilé ni a gbúdọ̀ sọ̀rọ̀ tá a bá sọ̀rọ̀ báyìí wọ́n ní amórí wa wọn alámọ̀rọ̀ sọ bá a wíkì níkan báyìí wọn alámọ̀rọ̀ sọ bá a sọ ilé wọn alámọ̀rọ̀ sọ wọn aláàlẹ́kọ̀ọ́ wọn aláàrúdù gbogbo nǹkan la fi rúdù hmm. gbogbo nǹkan la fi lẹ́kọ̀ọ́ òrè Boko Haram ló ń sọ ni they said they are coming to take over Nigeria and everything òsínlé They said they are coming to cover everything. But èdè one, ni wọ́n sa, sá. Èdè wọn ni wọ́n sọ mi o dẹ̀ gbọ́. Wọ́n tẹ̀ tún ka Arábìkì. Ọ̀rẹ́ o, ẹ wo gbogbo àwọn eléyìí ìbọn rèé lọ́wọ́ wọn ẹ wá dúdú ìbọn àti ọta wọ́n dẹ̀ wà ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn nínú igbó ìjọba nàìjíríà ò dẹ̀ wá àwọn eléèrí ẹ wá lọ ra fóònù tó jẹ́ wípé wọn ò lè rí ẹyún ló tiẹ̀ ní ẹ̀yin lẹ́ra ṣé wọn lóòdù káàdì lé lórí ni ṣé wọn lóòdù káàdì kò sí fóònù tẹ́ fẹ́ lò ní nàìjíríà tí wọn ò ní mọ́nítọ̀ kódà kẹ́ ẹ lo nàìjíríà turaya gan kẹ́ra turaya yẹn ní nàìjíríà wọ́n sì máa máa mọ́nítọ̀ rẹ̀ wọ́n máa máa mọ́nítọ̀ rẹ̀ wọ́n máa máa mọ́nítọ̀ rẹ̀ because wípé wọ́n ti àwọn àwọn Nigeria eh, telecommunication wọ́n ti wà wọ́n ti wà relationship pẹ̀lú Nigeria kìíní so tó bá fẹ́ lòun á mú wọn àwọn eléyìí dẹ̀ kó ìbọn tó pọ̀ tó báyìí sínú igbó ẹwà dúdú ìbọn tó wà lọ́wọ́ wọn ǹjọ́ wọ àwọn ọmọ wa lẹ́tí rẹ́lẹ̀ tẹ́ kó àwọn ọmọ wa ẹ fi àwọn ọmọ wa sílẹ̀ tẹ́ bá fẹ́ tẹ́ bá fẹ́ kí ara kó payín kíkan ogun payín o ó rèé o ìbọn rèé lọ́wọ́ wọn kàndùkàndù yìí o àwọn tó ń pa wánu gbọ́dọ̀ tó ń gé orí tó ń gé ọrùn tó ń kidnap tó ń rẹ́pù gbogbo ẹ̀ ló bá wọn bó ṣe ń rẹ́pù náà kidnapu wọ́n kidnap wọ́n rẹ́pù wọ́n wọ́n terrorize àwọn èèyàn wọ́n ń jó ilé jó gbogbo ọ̀nà wọ́n ń balé jẹ́ wọ́n ń jólé wọ́n ń jó ọ̀nà wọ́n ń pa ọlọ́pàá wọ́n ń pa sójà wọ́n ń pa civil defence wọ́n pa ènìyàn wọ́n á rẹ́pù ọmọdé wọ́n á rẹ́pù àgbà ọmọ ọmọ tó yẹ pé kò tí ju ọmọ pínpín sí lọ wọ́n á rẹ́pù ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ gbégbèsẹ̀ kọ̀ọ̀kan lé lórí kí ló ṣẹlẹ̀ àwọn tí ò wá pààyàn lẹ́bọ́ sínú ilé wọn ẹ̀ ṣe bánú ilé gumi jẹ́ kẹ́ ẹ lọ́nú ilé gumi kẹ́ ẹ bàjẹ́ ẹ ṣe nǹkan kan bẹ̀ ṣe ẹ fẹ́ sọ fún wa pé ẹ mọ̀ nípa gbogbo àwọn ilé ṣe bó orílẹ̀-èdè nàìjíríà lẹ́wà ẹni tó dẹ̀ ń ṣe aṣojú wọn tó ń lọ bá wọn nínú igbó ẹ ṣe lọ gbé kó wa kó wọn sílẹ̀ lẹ̀ ẹni tí ò pààyàn tí ò tí ò mú nǹkan kan ìgbà tó lọ kì sí ṣe bí gbogbo ilẹ̀jọ tẹ̀lé wọn lọ tó bá pé ọ̀daràn ni apààyàn ni ó ń tẹ̀rọ̀ráìsì nàìjíríà ni ṣé bẹ́ẹ̀ jọ wà lẹ́yìn wọn ibi gbogbo ìjọ ń lọ papọ̀ ni n tó fi ń sá fún yín tí ò fi lè dúró pẹ̀lú yín mọ́ ni pé yín náà ń wá ẹ̀mí ẹ̀bí kẹ́ ẹ pa ni béèyàn bá dẹ̀ ń wá ẹ̀mí mi máa sún sẹ́yìn fún un ẹ ń wá ẹ̀mí ẹ̀ ní òfin lè bá yín ṣiṣẹ́ pọ̀ mọ́ ló fi sún sẹ́yìn fún yín pé kò mọ dá nǹkan ṣe àbí táwo lẹ́rí tó tó lọ nú igbó tó ń lọ pa fúlàní àbí tó ń lọ pa ènìyàn àbẹ́ ti rí fídíò pópáyàn kan síta lẹ́yìn pé ó lọ lé wọn kúrò ní kí ní gangan bẹ́ẹ̀ wọ́n lé wọn ni wọ́n dẹ̀ ní wọn ọ̀dẹ gbogbo padà wá síbẹ̀ mọ́ sẹ́ẹ̀rí kó tẹ́ ìjèyàn sílẹ̀ tó kó ń pààyàn káàkiri inú igbó ni àbẹ́ ẹ̀rẹ́ àwọn ọmọ wa káwọn ọmọ wa máa lọ jólé kán máa lọ jọ́nà àwọn ọmọ tẹ́ ẹ kó sọ́dọ̀ yẹn sẹ́ẹ̀rí wọn kán jò nǹkan ni àwọn ọmọ tó wà lọ́dọ̀ yín ṣé ẹ rí wọn níbi tí wọ́n ti ń jó lé tán ti ń jó ọ̀nà ni ẹnu wọn náà fi ń gbèjà ara wọn torí pé ẹ̀ ń fìyà jẹ wọn ẹ ń fìyà jẹ wọn wọn dẹ̀ ń rí oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn ọmọ fi ń fi ẹnu wọn gbèjà ara wọn kí ló dé téèyàn bá lẹ́jà sẹ́mi ò ní fẹ́ yín dájà sílẹ̀ ni wọn ló bá dun tó bá dun téèyàn bá ní lọ́wọ́ ló fi ń gbéra rẹ̀ níjà náà mi ò ládàá mi ò lọ́bẹ mi ò lágbára mi ò léèyàn mi tún lè fẹ́nu mi gbára mi sílẹ̀ ẹ̀yìn kàwá máa ní wọ́n búyàn wọ́n búyàn wọ́n ò ní búyàn Mo ni ní búyan ẹ káwọn ọmọ ọlọ́mọ sílẹ̀ o ẹdẹ ẹdẹ ẹdẹ mọ ṣe àwọn se. wa léṣe ẹ kó wọn sílẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ má wọn ọmọ ọlọ́mọ ẹ lọ rẹ jù wọn sínú gbàgà láti odidi ọ̀sẹ̀ kan ẹ fi wọn sílẹ̀ nígbà tí ilé káwọn ilé wà nínú igbó ẹ lọ kó wọn àwọn bandits tẹ rìlíìsì tẹ tẹ tẹ ní wọn ti wọn wọn wọn ti wọn ti rìpẹǹtì àwọn repentant boko haram yín àwọn repentant boko haram yín E e e lọ kó wọn ẹ fi wọn sílẹ̀ ni lẹ́yìn ìgbà tí wọn ti pa ènìyàn tí wọ́n ti dú ènìyàn ẹ fi wọ́n sínú inú ẹ̀wọ̀n fọ́sẹ̀ kan wọn ò sí nínú sẹ́ẹ̀lì fún ọ̀sẹ̀ kan abẹ́ rí wọn nínú sẹ́ẹ̀lì fẹ́sẹ̀ kan ni ó yẹ kó wọn lọ sí Àbújá kẹ́ ẹ lọ tì wọ́n mọ́nulé fún ọ̀sẹ̀ kan kí ló dé tẹ̀yìn ò káwọn ọmọ yẹn kẹ́ ẹ sọ fún wọn pé ókè o ń tẹ̀ sí yẹn ẹ mọ́ àti mú yín nìyẹn o ẹ gbúdọ̀ sọ̀rọ̀ ẹ gbúdọ̀ báyọ̀ jà mọ́ o ẹ gbúdọ̀ búyàn mọ́ o kẹ́ wá fi àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀ síbẹ̀ kan padà sílé látọ̀ sí di ọ̀sẹ̀ tẹ́lẹ̀ ti tì wọ́n mọ́lé àwọn bandits ò lu ọ̀sẹ̀ kan nínú DSS office náà tí wọ́n wà bẹ́ẹ̀ wọ́n wà wọ́n wọ́n nu sẹ́ẹ̀lì bẹ́ẹ̀ yẹn ni àwọn dss àwọn olórí burúkú yìí ò sí bẹ́ẹ̀ náà ṣé dss gbogbo àwọn wèrè tẹ́ ń gbé gbogbo àwọn gbogbo àwọn nǹkan tẹ́ ń gbé tẹ́ fi mọ́nítọ̀ nu ilé olóye káàkiri ẹ̀ lé lọ́ fi ẹ̀ lé fi wá wọn nínú igbó àṣẹ ẹ̀ tiẹ̀ ní gbogbo nǹkan tẹ́ lè fi wáyàn ẹni gbogbo agbára tẹ̀lé fi wáyàn olóyè ọ̀sà ọlọ́run gbọ́ <laughs> ọlọ́run gbọ́ mi ò mọ ẹ fi fún ní star ni àti wá rí ó tún ti wà nínú àkọsílẹ̀ pé ilé ẹ̀ lẹ gbé dìtẹ́tọ̀ lọ oríṣiríṣi nǹkan lẹ gbé lọ bẹ̀ torí pé ẹ fẹ́ mọ́nítọ̀ rẹ̀ àfi gbígbà téèyàn bá ń wo fíìmù ni mo ṣe gbọ́rú ẹ̀ fíìmù ni mo ti máa rí lọ́dún máa ń ṣe dìtẹ́tọ̀ wọ́n mọ̀ ni wọ́n ń wá gbogbo wọ́n fi gbogbo ẹ̀ wọ́n fi kọ̀ǹpútà wo gbogbo ẹ̀ gbogbo ẹ̀ wo máàpù láti mọ gbogbo location ibi tó bá wà. èè o ah ikú Ṣàngó omi o ọ̀sùn olùkóso akọya olójú orógbó ẹlẹ́rẹ̀kẹ́ obì o ọlọ́run ọlọ́run wọn mọ̀ bọ́ ni ọlọ́run àkàlẹ̀ ṣe àkàlẹ̀ mọ̀ bọ́ òòṣà ni òòṣà ni ọláyè ọ̀tọ̀ ká mọ̀ parọ́ òòṣà ni òòṣà gangan ni ó kọ̀ ń dáa pọ̀ táwọn bọ́ ni abẹ́yìn gan wọ́n lọ mú yàn kéèyàn mọ́ lọ mú yàn nulẹ̀ ká máa gbé so ẹ ti gbẹ́ rìsáàsì yìí débi gbé ẹ́ eh? mo mọ̀ pé iṣẹ́ tẹ́ ẹ ṣe yẹn kì í sọjọ́ kan lè máa fi ṣe pé a ṣe báyìí ẹ̀jẹ̀ tó ẹni yẹn lẹ̀ lè fi lọ nú ẹni rù nǹkan yẹn lọ́wọ́ lẹ̀ fi lè máa mọ́nítọ̀ wọn nínú igbó abẹ́ rò pé tí Gumi ò bá fún wọn ní ọ̀dà pé ní bọ́ọ̀dì ẹni sójà tó bá lọ́bẹ̀ kan lọ pa wọ́n dànù ẹ wá ń ta oko bẹ́ẹ̀ ṣe ń ta oko lẹ̀ ń ta ọmú lẹ̀ ń ta ọkàn àwọn èèyàn lẹ̀ ń kó jáde lọ sílùú òyìnbó lẹ̀ ń ta kídìnì lẹ̀ ń yọ lẹ̀ ń pamọ́ lẹ̀ ń yọ ẹsẹ̀ lẹ̀ ń yọ orí lọ ṣé bí wọ́n ṣe ń dúró sáwọn ilé kan náà ń dúyàn ni wọ́n á dúró èèyàn báyìí nígbà tí wọ́n bá dúró àwọn èèyàn tán tán bá dúró àwọn èèyàn tán wọ́n wá mú orí rẹ̀ wọ́n á gbé sí ní ẹ̀yìn wọ́n á gbé sí ní ẹ̀yìn láìṣẹ̀ láìrò àwọn eléyìí lè wá sọ fún wa pé innocent ni wọ́n àwa ni terrorist àwa ni criminal àwa lè ń fi orúkọ burúkú pè ṣó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ètè máa ma forúkọ burúkú pè wá ẹ forúkọ tí ò dáa pè wá lórí pé aláàfẹnu wa ẹnu lásán àti ìdáyà wa la fi ń bá yín jà pé kẹ́ ẹ fún wa lómìnira pàbá yín ṣe mọ́ àìmọye ìgbà láti béèrè fún ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ pé ká lè nísinmi lórílẹ̀‐èdè yẹn àti security ẹ̀ kàkà tẹ́ fi máa provide security fún wa ẹ̀ ń provide terrorist fún wa ni kàkà tẹ́ fi máa recruit àwọn àwọn àwọn tó yẹ pé wọ́n máa fún wa ní ààbò tó pọ̀ ẹ̀ ń recruit àwọn tó máa máa pa wá ni tábá wá pọ́n bá wá pa wá tábá wá fẹjọ́ sùn yín àwọn tó máa jù sínú gbaga ta ni ò sọ̀rọ̀ ta ni ò bínú ta ni ò jà sẹ́yìn náà lè gbàrú ẹ̀ ìlú òyìnbó tẹ́ ẹ káwọn ọmọ yín sá lọ yẹn ṣebí torí pé security wà ń ni that's a wicked gan ìjọba nàìjíríà you are a terrorist terrorist ni yẹn dẹ̀ wicked gan ẹ máa kó àwọn ọmọ yín lọ sí europe ẹ ń kó wọn lọ sí america london Japan, gbogbo ẹ káàkiri italy gbogbo ẹ bẹ ṣe ń káwọn ọmọ yín lọ sí ìlú òyìnbó nu canada ṣé tí kò bá sí security ní ìlú òyìnbó tẹ̀ ń kó wọn lọ sí ìlú òyìnbó tẹ̀ ń lọ ṣé ẹ lè kó àwọn ọmọ yín lọ bẹ̀ ẹ̀yin kó ọmọ yín sá kúrò nílé nítorí àwọn wèrè tẹ́ ẹ kó wọnú ilé pé kọ́mọ wá pa wá ẹ̀dẹ̀ kó wọn síta ibo náà ti ń ṣerú ẹ̀ ẹ̀yin kó àwọn ọmọ àtìyàwó yín kúrò ní ilé ẹ kó wọn lọ sí òkè òkun níbi tí ààbò àti security àti iná wà ẹ̀yin wá kó àwọn apààyàn wá sínú ọ̀dọ̀ wa ẹ̀ tó fún wa nínú sódà kí wọ́n máa pa wá mọ́nú òkùnkùn ibo náà ti ń ṣerú ẹ̀ ìdájọ́ ló máa ṣẹlẹ̀ lórí yín ìwé Àìsáyà forty seven ló máa dẹ̀yìn níyà bẹ́ẹ̀ ni àti one oh nine a máa kà lé yín lórí fódìdí ọjọ́ méje ọjọ́ méje la máa fi kà lé yín lórí ẹ máa kú kú òjijì ni so owó bó ṣe ń lọ nìyẹn gbogbo yín kú àwọn ọmọ yín tí ń kú òǹlé ìyí Buhari dìdìrín náà ìyàwó mo mọ̀ pé kì í ṣe ṣe wọ̀ náà but a máa mú wọn a máa sọ pé òní a máa sọ pé wọ̀ni ìyàwó ẹ̀ gan ti relocate kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà náà ìyàwó ẹ̀ relocate kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà ó ti gba Dubai lọ ṣé tí kò bá sí ààbò ní orílẹ̀-èdè Dubai tó kó àwọn ọmọ rẹ̀ lọ àti ìyàwó lọ ṣé tí wọ́n relocate lọ yẹn ṣé wọ́n lè dúró níbẹ̀ ní táwọn náà bá pẹ́ pé nílùú wọn wọ́n ń pa wọ́n bí eléyìí tó bá pé wọ́n ń pa wọ́n bí eléyìí ṣé wọ́n ò lè lọ́bẹ̀ ṣé wọ́n tó bá pé bí wọ́n ṣe ń pa wọ́n nìyẹn ni lóòótọ́ ẹ káwọn ọmọ yẹn lọ sí amẹ́ríkà amẹ́ríkà tẹ́ lọ yẹn ṣé bí wọ́n ṣe ń pa wọ́n bí wọ́n ṣe ń terrorize nílùú wọn ni tí wọ́n ṣe báwọn èèyàn ṣe wà nínú igbó tí wọ́n dúró ní tán sì tún ka ìwé fún yín pé fẹ́ gba ìlú yín they said they are coming to take over over Nigeria and everything that has to do with it ẹ̀yin sì dákẹ́ à ń pariwo fún yín pé n tó fẹ́ ṣe fún yín nìyẹn ẹni tó bá lójú ẹ̀mí á mọ̀ wípé nǹkan tó fẹ́ ṣe lélẹ̀ àìsáyà àìsáyà forty seven pẹ̀lú samuwo wa o nà ọjọ́ méje ní kẹ́ẹ̀ fi kà á tó o bá lè gbàwé ẹ̀dàgọ́ mẹ́fà gbàdàgọ́ méjìlá gbàdàgọ́ mẹ́ta ọ̀sán samuwa one oh nà pẹ̀lú àìsáyà forty seven ó ní nígbà tí ìdájọ́ bá bẹ̀rẹ̀ lórí wọn ó ní ó ní àwòràwọ̀ àti awo omi gbogbo àwọn tó ń wo nǹkan ó ní wọn àwọn aláwọ̀ ayé ó ní wọn ò ní lè gbà wọn ò ní lè gbà wọn lọ́wọ́ òun ẹ kà lé wọn lórí ó dàbí yàsín ni ẹ kà lé wọn lórí èyí tẹ bá ní yàsín tẹ jẹ́ kúrò tẹ jẹ́ mùsùlùmí ẹ kà yàsín lé wọn lórí tàbá tí àdá ẹ̀fà jó wọn ẹ̀fọ́ tàbá tí àdá jó wọn ẹ̀fà jó wọn lórí kán lè mọ̀ wípé iṣẹ́ ibi ni wọ́n ṣe ẹ̀fọ́ tàbí àti àdá lé wọn lórí ẹ̀fà jó wọn. ẹ̀fà jó wọn ìkànnì yín irú ìlú wo nìyẹn ìlú ìlú ọ̀dà ìlú ọ̀dájú apààyàn dúró níwájú yín ó tún sọ fún yín pé kẹ́ mọ́ pè wọ́n ní báńdíìtì ẹ̀rí báńdíìtì ó mọ́ pè wọ́n ní báńdíìtì ó mọ́ pè wọ́n ní báńdíìtì kẹ́ mọ́ pè wọ́n ní báńdíìtì mọ́ ṣẹ̀ṣẹ̀ yìí mákindé ò sí lórílẹ̀ nílẹ̀ yẹn ni ṣèyí mákindé gan ló yẹ kátẹ̀wá níwò kátẹ̀wá lọ fẹ́ ọ̀fẹ́ bá wa jà fáìn ṣé ní orílẹ̀-èdè tí wọ́n wà tó fẹ́ pé ààbò wà ń bẹ́ẹ̀ ó yẹ kí wọ́n lè kó ènìyàn bíi bẹ́ẹ̀ yẹn kí wọ́n lè wá pa ènìyàn mọ́ abẹ́ ẹnu abẹ́ ẹ kán wá ṣe àwọn èèyàn léṣe kán kó bandit wọlé ní ojú ayé rẹ ńbẹ yẹn kán dẹ̀ ṣe wọ́n léṣe ẹ̀dẹ̀ ní ọba wà nílùú yẹn olúbàdàn sẹ̀ wà ńbẹ ìdí tá a fi sọ pé sẹ́bà bò mọ́ bẹ́ẹ̀ ṣe mákindé ò mọ̀ pa rẹ̀ nìyẹn torí kò sí kú tí ó ja àgbà lójú tí ò ní ṣe lójú fìrí mákindé ló yẹ kó ṣiṣẹ́ yìí torí ìjọ mi torí ìjọ mi wọn lè máa pa ènìyàn ní abẹ́rẹ́ báyìí kó wá yajú kalẹ̀ bọ́n bá wá tiẹ̀ wá bú ọ bá sọ̀rọ̀ sí ẹsẹ̀ bí nǹkan tó ṣẹlẹ̀ ń tó ṣẹlẹ̀ la fún ẹlẹ́gba ń tó ṣẹlẹ̀ ni dandan ni kéèyàn bújọba ṣé ẹ̀yin ò búyàn ṣé ìgbà tí wọ́n gangan wà ní kékeré tí gbogbo yín wà ní tẹ́ẹ̀ tó dí ipò ìjọba sẹ́yìn kò bújọba so ẹ gbàgbé wọn búyàn ah, wọn ò bú Donald Trump ni ẹ̀rí tó fi Donald Trump wé ni ẹ̀rí bọ́n ti máa ń fi Donald Trump wé ṣe ń gé ni Igboho security operative must notify us before any operation in our state shouting governor react okay condemning Sunday Igboho's house infraction flowing at eh, selective criminal administration of justice. Okay, governor, South okay, àwọn gómìnà yín hmm, ó dá ngbà náà tó bá rí bẹ́ẹ̀ ngbà náà mo fẹ́ rí ìgbésẹ̀ ẹni kan máa notify yín lẹ́yìn ìgbà tó bá dẹ̀ notify yín ó yẹ ìgbésẹ̀ wo ló máa kàn lórí ẹ̀ ìgbésẹ̀ gangan ni mo fẹ́ lẹ́yìn eléyìí tán ṣe mo fẹ́ ìgbésẹ̀ mo fẹ́ ìgbésẹ̀ ìgbésẹ̀ ni mo fẹ́ bí mo ṣe wà ẹ ṣe ìgbésẹ̀ ẹ gbé ìgbésẹ̀ lé lórí wọ́n tún pa odidi èèyàn The Southern Governor Forums at the end of the meeting held on Monday, 5 July 2021, reviewed the situation in the country and focus on the current situation, current security situation, constitutional amendments, pro, uh, Petroleum Industry Bill PIB. Reading from the meeting, the forum agreed on the following. 1 reaffirm their commitment to the unity of Nigeria on the pillar of equity, equity fairness, justice, progress, and peaceful coexistence between and among its people. The forum retreats its commitment to the police, politics of equity, fairness, and on unanimous agrees that the pre presidency of Nigeria yorì gíláàsì mi o nǹkan mọ́ nǹkan mọ́ àwọn eléèbó eléèbó òbú èbó òbú èbó òbú lẹ́mọ̀ kọ́ ẹ gbégbèsè ni nǹkan èbó òbú kankan mọ́ orí ń fọ́ mi kí ló dé èbó èbó èbó èbó èbó nǹkan èbó gbọ́ ìwọ tó bá gbára bíkì kó bá mi mọ túmọ̀ rẹ̀ bá ń túmọ̀ tó ń sọ ọ́n. Chajada. ولا يغرنكم همزيات همزيات èdè wo ló ń sọ ó ń sọ ànàgó o sọ gbànàgó tó ń sọ. ojú mi ti ń wa mi. وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن ẹni ká máa sọ fún yín kẹ tó wá ìgbésẹ̀ mo fẹ́ o wọ́n ti wọ́n ti wá kọjá àyè báyìí nígbà tí wọ́n ti notify yín kó tó di pé wọ́n wá gọ́vnà Ṣèyí Mákindé Kẹ́hìndé Kẹ́hìndé nìbàdàn mọ̀ gbọ́ mọ gbọ́ wa kẹ́hìndé kẹ́hìndé tó wà nìbàdàn yẹn ṣèyí mákindé mọ gbọ́ wa ọtí wọn notify yín gbogbo ẹ̀yin gómìnà south west pàápàá òkè ẹ ti ní pé kán máa notify yín kó tó di wípé wọ́n wà máa wọ́n máa arrest èèyàn nílé yín wọ́n máa wá wọ́n máa arrest àbí láti máa wá ti ní ẹ láti máa operate ní gbogbo state yín ẹ̀yin gómìnà lẹ sọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin gómìnà south west pàápàá àjọ ọmọ yín lẹjọ sọ. So èmi mọ̀ wípé kí náà ń porúkọ rẹ̀ sanwó-okú táyé tó wà lẹ́kọ̀ọ́ kò lè fọwọ́ sí jẹ torí òun kanlẹ̀ òun kanlẹ̀ òun gangan fúnra rẹ̀ ló ń ṣiṣẹ́ títí èkó torí àwọn ọmọ tó kú lẹ́kì tó gate so a lè kà ọmọ gómìnà south west a sì lè ka Ṣèyí Mákindé mọ́ a sì lè ka èyí tó wà ní Ògùn state náà mọ́ ṣùgbọ́n wọ́n kàn lé àwọn ẹbí rẹ̀ lọ sí sásá ni kò rí ìgbésẹ̀ kankan gbélé lórí bọ́sẹ̀ láwọn èèyàn rẹ̀ lọ gómìnà Ondo Akérèdọ́lù ọmọ dáadáa ní tiẹ̀ náà bàbá onírùngbọ̀n funfun bàbá onírùngbọ̀n funfun ọ̀káre torí pa àṣírálì lọ́dọ̀ rẹ̀ lọ́rọ̀ wọ́rọ̀ọ̀sẹ̀ mo sì gbádùn èdè tọ̀fọ̀ pé ọ̀ lè distọ́ ẹ̀ńkálùkù ló ní fírídọ́ọ̀mù rẹ̀ o lè di ẹ̀ńkálùkù lọ́wọ́ kó mọ̀ ṣe tiẹ̀ ẹ̀ ọ̀káre báwọn. ìwọ tó wà ní èkìtì fáyẹmí ìgbésẹ̀ tá a fẹ́ gbé àṣẹ lọ́dọ̀ tiẹ̀ náà ní rọ̀wọ̀rọ̀sẹ̀ ọ̀káre báwọn tó tiẹ̀ di alọ́wọ́ ọ̀káre ọ̀dàbí ará èkó sóhà níbú ọmọ ṣùgbọ́n tó bá ṣe nǹkan tó ṣe èbí ó fà ẹ́ nírun gbọ̀n akérèdọ́lù tó bá ṣe tí ò dá yín fọ̀ nírun gbọ̀n o sọ pé irun rẹ funfun yìí ń bọ̀ fà. so ẹ̀yin gómìnà ti Kogi gbogbo yín bẹ́ẹ̀ ẹ̀ẹ́ eh, ti ti atẹ́wọ́gbẹja lọ́sọ̀gbọ́ atẹ́wọ́gbẹja àṣẹ lọ́dọ̀ tiẹ̀ náà kò sí nǹkan kan tó rà níbú ọ̀ tó rà sí bẹ́ẹ̀ ọmọ dáadáa nìwọ náà ṣùgbọ́n tó bá ṣe tí ò dá yín fọ̀ nírun o so wá nídìí tó wà lẹ́kọ̀ọ́ òun gangan lè sùn òun gangan lè sùn abániwọ́ràn bẹ́ẹ̀ rí dá ẹbọra burúkú ti ń jẹ́ látọ́ pa òun gangan lè sùn láàlú ògiri òkò òun ló máa ń wọ̀ràn sínú alé ayé èèyàn bẹ́lẹ́kún sunkún láàróyè ń ṣẹ̀jẹ̀ ó máa ń ṣẹ̀jẹ̀ lójú tiẹ̀ ní ẹ̀jẹ̀ ní òjẹ̀ ló máa ń mu ó tún ti tẹ̀jẹ̀ wọn lọ́mọ sílẹ̀ ìyẹn sanwó-okú ìyìn sì ní bíléèmù rẹ torí pé bàbá rẹ tó ń jẹ́ jagabúùtù tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ ló fà wọ́n ní òbájọ́ mọ́ dáadáa torí mo rí nígbà tẹ́ǹsà sí bọ́ ṣe ń gbọ̀n rè ẹ̀mí ẹ̀ ti fẹ́ pin <laughs> wọ́n ti kó wàhálà lé ah wọ́n kó lé láyà ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́ ṣe ló ń gbọ̀n gìrìgìrì ó ti fẹ́ kú ló ń gbọ̀n ló sọ aṣọ lọ síbí aṣọ padà sẹ́yìn aṣọ lọ síbí aṣọ padà sẹ́yìn èmi ní blame ẹ púpọ̀ kẹ́hìndé mo mọ̀ pé bàbá yín kẹ́dùn wá yín torí bàbá yín jagaban la lè pè ní kẹ́dùn wá jagaban tó wà níbẹ̀ tó jẹ́ àgbàlagbà tá a fi ṣe aṣíwájú tó jẹ́ pé a rí ní àgbàlagbà ní ìlú èkó kó lè mọ mọ́nítọ̀ wa ńgbà tí ó dẹ̀ wúlò lórí ipò tó wà sọ ọ ṣe bàbá fún wa bàbá àwọn wo ọ ṣe bàbá wa sọ bàbá tèmi kọ́ ni ọ torí pọ̀ sí tèmi fẹ́ wọlé tó fẹ́ pọ̀ sí tó tọ́ nígbà tí àwọn ọmọ yẹn kú ní lẹ́kító gèètì bàbá bàbá Jagaban nígbà tí àwọn ọmọ kú ní lẹ́kì tó gè tí n bá rí ìgbésẹ̀ tó gbé tó kú àwọn ọmọ yẹn pẹ̀lú iye tó ṣe ní owó tó tẹ̀ẹ̀dẹ̀ ní ọ̀sìpítà kẹ́ ẹ kú àwọn ọmọ yẹn lọ́bẹ̀ kẹ́ ẹ treat wọn ọmọ tí ò lẹ́sẹ̀ kẹ́ ẹ fún lẹ́sẹ̀ eléyìí tí wọ́n fi nǹkan bá lórí kẹ́ ẹ ṣètọ́jú wọn kẹ́ ẹ dẹ̀ provide àwọn tó ṣe ìkà fún àwọn ọmọ yẹn bẹ́ẹ̀ tẹ́ ẹ mú àwọn ọmọ yẹn tẹ́ fà wọ́n lé ìjọba lọ́wọ́ báyìí ẹ wá ṣèdájọ́ o ẹ ṣèdájọ́ o kẹ́ ẹ tiẹ̀ bá wa wá wọn àwọn tẹ́ fi tẹ́ fi wà ní lẹ́kì yẹn o kẹ́ ẹ bá wa kó wọlé wọn lọ́wọ́ báyìí kẹ́ ẹ dẹ̀ tọ́jú àwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ tó àwọn tó bí wọn tó ti lọ́ọ̀sì òbí tó bí wọn lọ́ọ̀sì ẹ̀mí wọn ẹ ẹ lọ provide kankan fún wọn ẹ lọ tu àwọn òbí wọn lójú ẹ ṣe wọn bó ṣe ń jólé káàkiri gbogbo south west àṣẹ tó fẹ́ jẹ gómìnà tó ọ̀dẹ̀ fẹ́ kí àwọn ọmọ yorùbá support rẹ wàá lọ sí gbogbo south west nìyẹn tẹ bá ṣe fẹ́ ṣe rally ẹ ṣáà máa lọ káàkiri lọ ṣe rally tẹ bá fẹ́ ṣe campaign ní ṣe ṣáà máa lọ káàkiri láti ṣe campaign láti lọ ṣe rally pé fẹ́ di president ṣé gbogbo state tí ẹ ń lọ yẹn ṣé oníṣìtàn ti ń pa wọ́n state yẹn wọ́n ẹ̀ tẹ́ ẹ̀ lè lọ síbẹ̀ ẹ̀ wọ́n lè state yẹn báyìí nísìnyí ẹ lè lọ sí state yẹn kẹ wá rí nísìnyí fún wa wípé ókè o kí bàbá wa lọ sí gbogbo bẹ o sásá ni o ọmọbìnrin tí wọ́n pa o ẹni tí wọ́n pa ọmọ rẹ̀ o àwọn tí wọ́n jólé wọn o kẹ tiẹ̀ fún wọn lówó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn ibi tí wọ́n ti wú lélẹkọọ kẹ fún wọn láwọn owó díẹ̀ díẹ̀ díẹ̀ kódà tó bá pé mansion náà kọ kó bá pé owó tẹ fún wọn tí ò lè ju tó máa fi kọ́ two bedroom flat lọ ẹ sá fún wọn lówó eléyìí tí wọ́n ju ọjà rẹ̀ tó bá yá nine million ló fi ló fi dá business tó ní nine million lówó tẹ bá fún ní three million two million ara ẹ̀ náà ni kó bẹ̀rẹ̀ láti bẹ̀ ẹ sá ṣe kan ẹ sá ṣe kan gbogbo àwọn ọmọ tó wà ní tó tẹríkú wọn ṣe bára kiri àwọn ọmọ wa tó wẹ pé wọn mu gbó tó wọn wà lẹ́sẹ̀ títì ẹ lọ wábì kankan ẹ lọ dà wọn sí bó ṣe kẹ kó àwọn ilé kan àwọn ilé tó máa tóbi kẹ sọ wọn kẹ kẹ gbà wọn àgbàtọ́ kẹ dà wọn síbẹ̀ kẹ ìjọba mọ ṣètọ́jú lórí wọn kó ní iye owó kódà gan táàsì tẹ ń gbà gan lórí àwọn èèyàn irú owó yẹn kẹ máa fi tọ́jú àwọn ọmọ yẹn kẹ máa fi tọ kẹ ilé gbẹ̀gbọ̀n kankan kódà bíi ọ́ọ̀lù ní kẹ́ gbà àwọn olóòpò tó máa fún wọn lóúnjẹ àárọ̀ àtọ̀sán àtàlẹ́ àwọn ọmọ tí ò lè lọ léèwé kí ó yẹ kẹ́ wá tíṣà bẹ́ẹ̀ kẹ́ dá skul síbẹ̀ kódà bíi skul àdáni kẹ́ máa fún wọn bẹ́ẹ̀ kẹ́ ẹ sí sí stéètì kankan tẹ bá fẹ́ jẹ president bàbá tó bá dé pásìkò yìí kan tó àmọ́ wá sọ fún wa pé ẹ jẹ́ kó jẹ president tán ká tó pín wálé èmi fúnra mi màá support yín ṣe kankan sílẹ̀ dákẹ́ mìíràn mìíràn wọ́n dẹ̀ ń pa wá ẹ̀dẹ̀ wá ń gbowó lọ sí bua ẹ̀ ń gbowó lọ sí Katsina sí ilẹ̀ haúsá àwọn haúsá tó ń pa wá lẹ̀ tó ń kówó lọ fún wọ́n ń kidnap wọ́n tó ń gbé wọn wọ́n ń pààyàn wọ́n ń gbé yàn pa ẹ tún wá mú àwọn owó tó yẹ kẹ́ ẹ tó fi tọ́jú àwọn ọmọ yín bí ẹ tún lọ gbé fún wọn ẹ wá ní ká sọ bó láti fẹ́ support ìlú ẹ̀dá báwọn ìdí tí mo fi gba tí ń nù sá ìlèlè gba tí ń díje tó fi dé wọn bínú òun lè gba tiẹ̀ so kọ dákẹ́ ìlè gba tiẹ̀ torí pé ọba àjẹ president ọba àjẹmọ jẹ president kò kàn mí bẹ́ẹ̀ ni àlàáfíà ni wọ́n ti ń ṣiṣẹ́ lórí wọn o lágbára ọlọ́run wọn ò bọ́ mbẹ́ akọni ogun ni wọ́n tán bá dé báyìí kan wá fún wọn ní ní oyè akọni lójú ogun àwọn tó dẹ̀ ń bú wọn kiri ní máa tì yín gbẹ̀yìn ni ẹ̀yin náà máa padà bẹ̀bẹ̀ láàsì lé wọn lórí ni tẹ́ ń bú wọn ká tẹ́ ń sọ̀rọ̀ lé wọn lórí ká tẹ́ ń fi wọn ṣẹlẹ́yà ń sìn tẹbí dà yín ni wọ́n ń gbè ṣe rádà lọ́wọ́ àwọn ọmọ yẹn ni àbọ̀bẹ̀lẹ̀ rí lọ́wọ́ wọn ìgbà tán débẹ̀ sàn kádà mọ́ wọn lọ́wọ́ ni tó bá yẹ pé gbà tí wọ́n débẹ̀ yẹn tó bá jẹ́ pé wọ́n rí ọ̀bẹ lọ́wọ́ àwọn ọmọ yẹn tàbí ìbọn lọ́wọ́ àwọn ọmọ yẹn ìjọba nàìjíríà máa sọ pé ọwọ́ wọn làwọn ti rí wọn á lọ́wọ́ àwọn ọmọ yẹn làwọn ti gbà ìgbà tí wọ́n kú wọn nínú ilé olóyè làwọn ti rí nǹkan sọ wọn nínú ilé ẹ̀ làwọn ti rí wọn làwọn gbà lọ́wọ́ ọmọ ṣé ẹ ti rí pé wọn bá nǹkan kan lọ́wọ́ wọn nìyẹn wọn rí nǹkan kan nínú ilé wọn rí nǹkan kan bẹ́ẹ̀ nìyẹn tí wọ́n bá bá nǹkan lọ́wọ́ àwọn ọmọ yẹn wọn á lọ́wọ́ wọn làwọn ti gbà so wọn sọ pé nínú ilé wọn làwọn ti gbà ẹ̀yin kan wá tún wá ń sọ̀rọ̀ ẹ̀yin kan wá sọ̀rọ̀ ẹ̀yin kan wá sọ nọ́ńsẹ̀sì ẹ̀ sọ̀rọ̀ sáwọn èèyàn ìwọ tó bá gbá Musa kó máa sọ lọ. ẹ dákun èdè ànágbó wo ló ń wí èdè wo ló ń sọ yìí. كما نحن نحسن الظن بها إنها تريد توحيد صفوف المجاهدين في العالم وإنا نمد أيدينا إليها لنبايعها بعدما اطلعت على ما نحن عليه من العقيدة وأن يكون الواسطة معروفا مشهورا غير متهم في العقيدة والخليقة وأن يكون كل ما يجري حول ذلك مشاهد لا لبس فيه كفلة الصبح ليذهب الشك وأخيرا أقول اخسروا أيها الكفار لن تناموا قليل العين ما دام في نائمكم يعني تبوكي دي Iye ẹni tọ̀já ń lò kíní torí mi ò wọ kíní mo ń bọ̀ mo fẹ́ lo iná yẹn ó mú mi lójú mi ì dẹ̀ tí ì lo oògùn sójú yẹn ìyá ẹni tàbúkìdìn ẹ wá gbà mí lọ́wọ́ ìyá ìṣá wọ́n ní pé ìyá ìdá pé kí n abẹ́gbọ́n tán sọ ni ọ̀rọ̀ yá ti wá sú mi fa wọ́n ní pé kí n máa túmọ̀ èdè tí ànàgó ànàgó tẹ́lẹ̀ yìí ń sọ wọ́n ní kí n máa túmọ̀ ànàgó fún yín báwo mo ṣe máa máa túmọ̀ ànàgó fún yín èmi ò gbá nàgò tó ń wí mi ò gbọ́ payán mi ò gbọ́ payán mi ò gbá nàgò kódà mi ti ẹ̀ gbọ́ mi ì gbọ́ ṣinkó ẹ wé anyways ọmọdé ń lọ ń tèmi nu bó bá tún wù mí tó bá tún gùn mí mo tún bọ̀ tó bá tún gùn mí mo tún bọ̀ mo tún bọ̀ wá dá yín lọ́rẹ̀ ẹ̀sẹ̀jú méjì aláwọn tẹ́ kó pọ̀ ẹ kó fọ́tò mi ẹ kó káàkiri èmi ò tọ́ mi pé ẹ mọ ìṣọ̀ pé ẹ lẹ fọ́tò mi káàkiri káàkiri ẹ lẹ́ kiri èmi ti sọ̀rẹ́ndà ara mo ti sọ̀rẹ́ndà ẹ lẹ́ ẹ lẹ́ èmi ò gbọ́ arábìkì arábìkì kan ló ń sọ arábìkì kan ló ń sọ èdè kan ló ń sọ kí arábìkì torí ìgbọ́n tó jọmọ́ta arábìkì inú ẹ̀ kátàwá ni mo gbọ́ arábìkì rí ìgbọ́n ìgbọ́n tó wí ìgbélégo ẹ wà á lẹ̀ mọ́ gbogbo gbogbo ẹ kí náà pọkọ rẹ airport torí tèmi bá bọ̀ airport lèmi ó gbà kọjá bẹ́ẹ̀ so so ẹlẹ́mọ gbogbo airport tẹ́ bá ti rí ní gbogbo àgbáyé ẹlẹ́mọ so àwa tẹ́ kó pọ̀ ẹ mọ̀ wùlẹ̀ dára yín láàmú torí tẹ́ ẹ bá ṣe ń tá a fẹ́ fún wa a ní fi yín lọ́rùn lẹ́ o bàbá Jagaban ọ̀ lè dépò president rẹ mọ́dà rẹ láàmú o mọ́dà rẹ láàmú Jagaban o mọ́dà rẹ láàmú o àwọn òbọ̀ ọjà mọ́ bá wa náà jà o àwọn òbọ̀ ọjà o mọ́ bá wa náà jà o àwọn ìsọmọkọmọ ti ń da lérú o impossibility àwòjọmọ kọmọ tí ń da lérú impossibility wo kí náà ń porúkọ ẹ̀nà kí náà ń porúkọ bọ̀bọ̀ tí wọ́n mú yẹn bọ̀bọ̀ tó sọ̀rọ̀ lóṣù pé ah, odùmọ́sọ odùmú kókó wo ọ̀ọ́nì bọ́nú tó wà lára ẹ̀ ọ̀ọ́nì bọ́n bẹ́ẹ̀ o n tá àfojú ẹ̀ rí kò í ṣe kékeré ó dàbọ̀ á tún padà tún padà bọ̀ ṣẹgbọ́ àlàáfíà ni wá wà àlàáfíà ni mo mọ̀ pé lágbára ọlọ́run ẹ̀yin náà fi àdúrà ń tí mo ní kẹ́ẹ̀ka ọjọ́ méje ní kẹ́ẹ̀fíkà psalm one oh nine mọ́ psalm one oh nine yẹn ẹ máa kà lẹ́ẹ̀méje Isaiah forty seven ẹ ka Isaiah forty seven ní ẹ̀ẹ̀méje ẹ máa ka Isaiah forty seven ẹ̀ẹ̀méje lójúmọ́ one oh nine ẹ máa kà lẹ́ẹ̀méje lójúmọ́ ẹ wàá máa fi gégùn lé wọn lórí bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá ń ṣe ìkà kíkà kó kà gbogbo ẹni tó bá ń ṣe ibikíbi kó bá a ẹ máa fi wọn lé ẹ máa fi wọn lé ẹ má ṣe pé fún ẹni tí ó bá ní pé kẹ́ mọ́ gbalẹ̀ Yorùbá ẹ má sọ pé ẹni tí ò bá darapọ̀ mọ́ yín sẹ́ pé mo máa sọ torí pé àwọn dìdìrì kan ń sọ ní àná tí mò ń ṣe prógámù mi bí tán bẹ̀rẹ̀ sí ní da flagibo mi tí mo gbé ìpèsè ẹlẹ̀ fún wọn wọn ní kí lóde tèmi ti ṣe pè pé ẹni tí ò bá fẹ́ káwọn gba ilẹ̀ mo rò pé ẹ̀yà wèrè pé èmi sọ pé ẹni tí ò bá darapọ̀ ṣé èmi ṣe pè fún ẹni tí ò bá darapọ̀ rí ni àbórí yín ò pé ṣé mi kò máa mi ò máa sọ pé ẹni tí ò bá join yín lénìí ó lè join lọ́la báwọn bá join wa lénìí àwọn kan ló ti bẹ̀rẹ̀ síbẹ̀ kémi tó dé àwọn kan náà ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ kémi tó dé báwọn méjì tó dédé àwọn míì tó ń dé lẹ́yìn mi só ìgbà tójú oníkálukú bá ń sí lóníkálukú máa máa wá ṣùgbọ́n pé kí wọ́n máa sọ pé ẹni tí ó bá ẹni tí ò bá darapọ̀ hmm, ẹni tí ò bá fẹ́ ká gbà á ẹni tó bá lóun ò ní ju ó ṣeé ṣe òun náà máa ń ṣépè fún ṣé kò sí yàtọ̀ ńbẹ̀ ni ẹ orí yóò pé ni ẹ mọ̀ túmọ̀ rẹ ni ẹ ṣé ẹ mọ̀ túmọ̀ tó wà ńbẹ̀ ni ìtumọ̀ tó wà ìyàtọ̀ tó wà ńbẹ̀ ni pé ẹni tí ò bá fẹ́ ká gbà á ìyẹn ni pé o fẹ́ lọ ṣe oríire nbìkan o ẹnìyẹn wá fà ẹ́ padà sẹ́yìn ìyẹn bú ẹ sọ olóòní lọ kó lójú kan àtẹni tó sọ fún ẹ àtẹni tí ò bọ ọ dá sí ẹni tí ò bọ ọ dá sí gbogbo wàhálà bó ṣe ń lọ ó yàtọ̀ síra wọn wọn dá sí ni ó yàtọ̀ ṣùgbọ́n ẹni tó nípò òní lọ tó bẹ̀rẹ̀ sí ní sàsí ẹ tó bẹ̀rẹ̀ sí ní ṣe ìkà fún ẹ tó bẹ̀rẹ̀ sí ní nà ẹ pé àníṣe òní kọjá níbi tó wà iṣẹ́ tó dí ọ̀nà rẹ àwọn tá à ń ṣe èpè fún nìyẹn kì í ṣe àwọn tí ó tí ò dá sí i ẹ má dàrú pọ̀ ẹ̀yin tẹ́ bá wá rí pé ẹ̀yin lẹ fẹ́ wá kílèmù èpè yẹn mọ́ra yín bó bá ṣe rí fún yín ló ṣe mí tẹ́ bá fẹ́ ló máa ṣẹlẹ̀ sí yín bẹ́ẹ̀ ni ń tẹ́ ẹ bá fẹ́ ń tẹ́ ẹ bá ti sọ pé ẹ̀yin ń tẹ́ sọ yẹn o ẹ̀yin náà ń báwí hàn ẹ̀yin náà ń báwí nìyẹn èlò bẹ́ẹ̀ tó bá ti dé pé wọ́n náà ń báwí mọ́ mọ́ra torí àwa ò ṣépè fún ẹni tí kò bá bá wa dá sí i èmi ò tẹ́ni mi ò ṣépè fún ẹni tí ò bá dá sí rí ju pé ẹni tí ò bá fẹ́ ká lọ tó ní ká kú sínú oko ẹrú yìí ẹni tó ní pé inú wàhálà ẹ̀ ní ká kú sí kéèyàn ju sílùú òyìnbó tó ti gbárùn mi bó ṣe dún jẹ́ tó bá ọdún kò tó ti gbá ká ọrùn ro mi mo fẹ́ wálé ó ní mo fẹ́ wálé kí ló ṣẹlẹ̀ ṣé inú ooru ní wà ni níbi tí iná ni fáànù mi ò kú iná rẹ̀ twenty four hours ni tó ní yẹn bá ṣẹ́jú bóyá wọ́n ṣe nǹkan kan nísàlẹ̀ ni bóyá wọ́n ṣe nǹkan kan láàrin street náà fi lè pa fún thirty minutes thirty minutes yẹn báyìí bóyá ìkan lóṣù tán máa máa ń check àwọn kìíní ẹ̀ pé bóyá kó rest iná ò lọ rí bí iná bá dẹ̀ lọ nínú ilé yìí ní thirty minutes yẹn iná máa wà lọ́pọ́sìtì mi iná tọ́pọ́sìtì mi dẹ̀ ní ìsiná sáré máa tan sólà tó wà níwájú sólà wà níwájú ilé méjèèjì ilé gbogbo ilé yẹn ibi tí street light ò bá dé wọn á gbé sólà síwájú ẹ so that iná bá lọ ní opposite bíbá wọn máa tètè tán sólà tó wà níwájú bẹ yẹn wọn máa tán wọn máa tán ilé tó wà opposite ẹ ni àwọn alójìn iná alójìn yẹn wọ́n máa tan ogbẹ ni wọ́n máa tàn so that a lè secure ibi tí ò sí ibi tí ò sí ná so that àwọn èèyàn kankan èèyàn kankan ò ní lè ríbi wọlé anybody ò ní lè ṣiṣẹ́ aburú wọ́n á tètè tan iná tó bá wà ní opposite ẹ̀ láti fi lè protect ibi tí ò sí náà yẹn bọ́n ṣe ń ṣe nílùú òyìnbó kiri nìyẹn tó bá ti paná fún thirty minutes àbọ̀n fẹ́ kó rẹ́sì àbọ̀n fẹ́ ṣe nǹkankan ẹ̀yin orí nǹkankan ṣe ẹ̀ ní ṣọ́là ẹ̀ ní nǹkankan gbogbo yín rí gbogbo sólà tó yẹ kẹ́ ẹ̀ ṣe sí country tó yẹ kẹ́ ẹ̀ ṣe sí ìlú ẹ̀yin rí mọ́nú ilé yín ni inú inú estate yín lẹ rí gbogbo sólà mọ́ ẹ rí gbogbo ẹ̀ mọ́ bẹ́ẹ̀ tẹ́ ń gẹ̀gbádùn lọ ẹ wá fi mẹ̀kúnnù sínú òkùnkùn biribiri níbi tí nàìjíríà tóbi tó the old giant giant africa kó má giant africa kó má kó má lọ kó má lọ sí íńtánẹ́ẹ̀tì tó nítumọ̀ ní nàìjíríà kó má sí wifi ní nàìjíríà wifi tó great tó nítumọ̀ ní nàìjíríà wifi tán ní nàìjíríà lélẹ̀ tán ń gbé ká sẹ́mi ìlú ilé tán ń gbé ká ni standby ni wò standby ni jẹ́ ń fi wọ́n standby ni tó ti rí standby ni mò ń lò Stand by ni tó ti standby wifi ní orí bó ṣe ń dún bó ṣe ń ṣe standby ni gbowó landline nìyẹn landline tó máa provide ẹ̀ fún mi sóò tí rí bó ṣe dúró re orí bó ṣe dúró tán standby ni wifi mi ni àbórí yín ò pé ìlú tí yín lẹ̀ ti ṣe yẹn standby ni wifi ni tó tó máa wà nínú ilé tó máa wà nínú ilé gbogbo bídì mi lè lò wọn kàn máa máa tì kíní bọ́ látẹ̀yìn ni A wọn máa máa mú wáyà tí wọ́n wá wọ́n máa máa mú wá ráútà wọ́n máa mú kíní wáyà ráútà tí wọ́n tó máa ti bọ̀ lábẹ́ òye kan máa upgrade ẹni tó máa tó máa owó téèyàn máa máa sì sí lórí máa máa pọ̀ téèyàn bá fẹ́ kí gbogbo ilé lò gbogbo compound kí gbogbo building lo tèmi nìkan mò ń dà nǹkan mi lò mo sì ń dájẹ́ yọ ọlọ́ba mi tó bá kú ó parí inú tí bá sì ti lọ sí gbòòrò bí kódà kí n tún máa lọ ìgboro màá tún subscribe sórí fóònù mi màá tún subscribe bẹ́ẹ̀ dẹ̀ ní nẹ́tíwọ́ọ̀kì máa wà pa kò ní sí pé ó ń ṣe kúrukùrukù àbó ó ń ṣe kò sí tó jọ bí kò sí pé kò sí tó jọ nẹ́tíwọ̀kì ẹ̀ máa wọ̀ ó máa stand by ni kó má sí nǹkan tó jọ ní nàìjíríà wifi mo wá rí wifi nàìjíríà wifi nàìjíríà ni pé wọ́n ń gbé kiri àti tinú ilé náà wọ́n ń gbé kiri ni wọ́n láwọn kọ́ńpìnì ńlá ńlá ní nàìjíríà nìkan náà ti lọ máa lórú nǹkan tá à ń lò yìí ah ó tì mí lójú ó tì mí lójú fún yín ó tì mí lójú ayé yín tapa ó ṣèmù fún yín nàìjíríà ìjọba nàìjíríà federal government of nigeria ẹ lè rí wifi ṣe standby wifi nínú ilé tọ́mọ máa lò ẹ lè rí ṣe wọ́n wá ní àwọn kọ́ńpìnì àwọn company ní line nìkan náà ti máa lè lo standby wifi bí rélè àwọn wifi ní lábàáyé èé o ni wọ́n ti lè máa lórí ilé àfàwọn ilé tí wọ́n ń gbé kiri tó máa dà bíi bíi kíní báyìí kékèké kónkóló kónkóló báyìí tán máa gbé ẹ tán máa gbé kó má sírù yẹn ànáwá fọ yí o ẹdẹ ń pariwo pé wọn nàìjíríà sí àǹfààní tẹ̀yin ń jẹ lókè òkun sáwọn rí jẹ nílé ni nílùú òyìnbó tí ọ̀pọ̀lọpọ̀ yín wà ẹ̀yin tẹ ń discourage àwọn tó sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ lẹni ìlara ló ṣe yín torí pé ẹ lè ṣe é ẹ ti wá rí pé òun wá ti ta dọ́dọ̀ wọn à o so Buhari gan dé mi gan mọ̀ ẹ Tinubu Tinubu èlé sọ pé ó lè dá mi mọ̀ láyé ṣùgbọ́n lórí nẹ́ẹ̀tì ó ti mẹni tó ń jẹ́ Tẹ́ni ọmọ ológo bẹ́ẹ̀ ni ọ̀jẹ̀já tí ò dá mi mọ̀ rí tí ó tó ṣe pé mo lè mọ̀ rí tí bá wà Nàìjíríà lórí ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀bù lẹ́rìn Nàìjíríà tá à ń bá ipò yìí ó ti mẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo ọ̀nà mọ̀ mi yẹmi yẹ èpè ó dá mi mọ̀ bàjẹ́ gbogbo àwọn gọ́fúnà yín náà mọ̀ mí ah, ní kí ni wọn ní mọ ta ni ọmọ yìí lẹ́kọ̀ọ́ ni wọ́n mọ̀ pè mí ọmọ yìí lẹ́kọ̀ọ́ ni èmi gan sì mọ̀ pé ìlẹ́kọ̀ọ́ torí pé ìgbà tẹ́ ẹ pa mí sí tẹ́ ẹ pọkọ mi sínú igbó yìí títọ́ fún mi pé ń da yín lóró ẹ tẹ́ ẹ kú lọ́wọ́ mi èmi ẹ pé èmi wà nínú àwọn tẹ́ pé ẹ máa kẹ́rù bà pé wọ́n ń wá gbé ẹ bá gbé mi ẹ gbé mi náà nù sẹ́mi gan tí ń sọ̀rọ̀ sí mi ti mọ̀ pé ń bọ̀ wá gbé mi ni sẹ́mi ti mọ̀ pé máa ṣèkà ni ṣùgbọ́n ẹ̀ ní rèé mi mú bẹ́ẹ̀ ni torí pé bẹ́ẹ̀ bá tẹ́ bá lẹ máa wálé ní ẹ tún fi sọ́la tẹ́ bá máa lẹ wálé ní ẹ tún fi sọ́la ó máa kọ́la ó máa kọ́la ni tẹ́mi náà bá ti lọ tán o ẹ wà lọ gbé gbogbo fídíò bíi tí mo ti ń sọ̀rọ̀ yìí ẹ máa lọ gbé gbogbo fídíò síbi gbogbo bíi tí lady kejì ọ̀lẹ́ ti ń kọ́ọ̀tì lẹ́ ń kọ́ọ̀tì lẹ́ ń kọ́ọ̀tì lẹ́ ti fi ń sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ ni akọni ni yóò bọ̀ ń bẹ́ẹ̀ tó bá tún wá dé àwa lọ rora rẹ̀ dáadáa ó tún wá máa di akọni àwa wà àìwà fún kódà ẹ tún yín pé fún ni àwa bẹ̀rẹ̀ sí ni máa fún yín tára a máa fún yín gidi gan ẹ̀yin lẹsẹ ẹ̀yin lẹsẹ máa rọ lágbára tó ní tẹsọ ní tẹsí fún yín nísìn ẹ fi tẹkọ tó mọ nítorí ó tún ti á tún ti rí tó tún pọ̀ nbẹ yẹn tó tún máa lò láti fi jíjẹ tó tún máa lò láti fi jíjẹ ẹ̀yin kan máa fi yàn sẹ́yìn ṣé dáńfọ̀ lè ṣe èrò kó ti tán fún ni bọ́n ṣe jólé yẹn bọ́n ṣe kó àwọn ọmọ yẹn ṣe èrò kó ti tán fún wọn nìyẹn ó ti tán nìyẹn bọ́n ṣe pààrọ̀ sínú olóléyè yẹn tó bá gbogbo properties ẹ̀jẹ̀ yẹn èrò kó ti tán fún láyé nìyẹn tó bá tí wọ́n bá rò wípé ó ti tán fún ọgọ́ ni o ẹ gànú o ẹ rí yóò pé mọ́nù tó bá ń ronú yẹn nínú ọkàn rẹ̀ tó ń dárò lọ́kàn rẹ̀ pé bọ́n ṣe balí ẹ̀gẹ́ yẹn o tí wọ́n tún pa èèyàn sí lọ́rùn yẹn o tó tún kó àwọn ọmọ rẹ̀ lọ bó ti tán fún nìyẹn so ìdí náà tẹ́ fi ń ṣe yẹ̀yẹ́ rò bó ti tán nígbà tí bàbá àjẹsà tí bàbá àjẹsà náà wà mẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí kọ́kọ́ ń ṣe yẹ̀yẹ́ nìyẹn tẹ́ fi ń ṣe lẹ́yà ẹ rò bó ti tán fún ṣé ẹni tó bá wà ní ìṣòro ṣe rò bó ti tán nù àti tọ́pẹ́ náà bẹ́ẹ̀ ṣe dojú gàgọ́ náà rè ṣe rò bó ti tó fún wọn tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí tí gbogbo yín dẹ̀ di gbàngbò gbàngbò ẹ rò pé ó ti máa ń tán fún yàn ni ẹ mọ̀ mọ̀ rò pé ó tán fún ẹ nìyẹn ẹni sẹ́dẹ̀ni tẹ́lẹ̀ fi ṣe yẹ̀yẹ́ ni ẹni tó bá ń pa èèyàn tí ènìyàn bá búyàn ìkan sọ fẹ́mi lánàá nínú inbox pé ó ní kí ló kó sí ó ní kí lèmi kó sí lánàá ó lóun ò tiẹ̀ láìkì mi rárá ni <laughs> ìgbọ́rú ẹ̀rí láyé mi ó lóun ò tiẹ̀ láìkì mi rárá yìí tiẹ̀ láìkì ẹ ó ní wàhálà ẹni tó sọnù ó ní n ò láìkì ẹ rárá yìí láìkì ojú ẹ n láìkì ohun ẹ n láìkì kankan lára rẹ n tiẹ̀ fẹ́ mọ́ rí ọ̀ǹta ni ọ̀wọ́ àpapọ̀ ọlọ́kọ̀ kúnú ẹni tó bá ní kán má rẹ̀ mi ni wọn ò ní rí mọ́ olówó láìkì mi mo ní ọ̀ láìkì mi mo lórí eléyìí ò pé o ó kọ́ ni tó wọnú inbox mi wá mo ti gba sí blọ́ọ̀kì ni mo lé mi lọ ọ̀bẹ rí ọ̀hún yà ní rí ẹ ẹni tó bá ní kán má gbóhùn mi wọn ò ní gbóhùn rẹ mọ́ nílé ayé yìí <laughs> ìrírú ẹ̀rí láyé mi àríyá ni àlélómi to comment. kọ́mẹ̀ntì báyìí màkà wọn wo kọ́mẹ̀ntì mi báyìí tán bá tán bá screenshot because àwọn àwọn èèyàn tèmi tó nífẹ̀ẹ́ mi wọ́n máa ń screenshot a lot of message àwọn a lot of comments for me. wọ́n máa pè á I didn't like yẹ I didn't tiẹ̀ like So ẹni tẹ́ni yẹn ì like yẹ rárá ì tiẹ̀ like yẹ ìdí ẹ̀gbá tiẹ̀ ṣé èmi wá rún ẹ pé kó o láìkì mi nìyẹn mi ò mọ̀ ọ́ rí abẹ́rẹ́ ilé ayé ẹni tó mọ̀ rí tọ́ lọ́ọ̀ láìkì èmi àti òmọ́ra rí ìbò ọjà rí ìdárúkọ rẹ rí n ò mọ̀ rí ọmọ mi rí orí mi sójú rí olóò láìkí mi orí báyé ẹ bàjẹ́ nu orí ẹ burú nù ní ìnira ló bá lé ayé rẹ torí orí mi rí o ò bá mi ṣe pọ̀ mọ́ o mọ irú èèyàn tí mo jẹ́ ẹ wá ní ẹni tó ní kó ti gbèjẹ èèyàn kan rí ó bú àwọn ọ̀rẹ́ ẹ ṣé wo ò ní pò sí sẹ́yìn sí gbogbo èèyàn tí wọ́n ti bu ṣé wo búyàn rí ṣé wo búyàn rí ṣé wo búyàn rí ẹni tí ò wá búyàn mọ́ yẹn ó yẹ kínú yín máa dùn ní pé ah, ó ti kúrò níbi tó ti ń báyàn jà ó ti kúrò níbi tẹ́yìn rò pé ó wà yẹn kò sí bẹ́ẹ̀ mo tún wá ń gbèjà yín wá lọ́ọ̀ láìkì mi bàbá láìkì mi kọ́ lọ kù wò ó transformer wà lẹ̀ kó lọ ọ̀gì ẹ̀ wò ó kò sí tó lé bẹ́ẹ̀ kankan gan mọ̀ sọ́ọ́rí transformer yẹn lọ tọwọ́ bọ̀ tọwọ́ bọ̀ nú ẹ̀ àbí kó lọ bẹ́ sínú terminal bridge kò sí tí ò lè kò dẹ̀ sí country tó wà tí ò sómi bẹ́nu omi ó ti kó kó lọ commit suicide fúnra rẹ̀ ẹ̀ẹ́ inú bíbí ní pẹ́tù jàre olúwa yẹmi yẹmi sí inú bíbí ní pẹ́tù ọlọ́run ó bú mi gan ni sẹ́ẹ̀ ó bú mi ó ní àní tiẹ̀ láìkè ńgbà tiẹ̀ ìgbà tiẹ̀ <laughs> mo ní àmẹ́ mo máa rógo mo ló mọ̀ lóhùn ògbà tèmi mo ní ẹ̀dá kó sẹ́mi gbà tiẹ̀ ni ìmọ̀ rí ọdẹ lọ́ọ̀ láìkì mi ò láìkì mi sẹ́mi wá láìkì ẹ ni mi náà láìkì ẹ̀ ń láìkì ẹ tó tó bá ń bínú sí mi ó ń bínú sí ayé ara rẹ ni ó ń bínú sí ìdààmú tí fúlàní ń bọ̀ wá fi gba ilẹ̀ yín bẹ́ẹ̀ ni torí pé tó bá ń kanra mọ́ mi tó ń bà mí jẹ́ tó ń flag mi ìjẹ́ tí mò ń gbè lọ́wọ́ tí mo bá yín jà ọ̀rẹ́ o. ó bù mí gan ni sẹ́ẹ̀ olórí burúkú àwọn onífrákàsì ni sẹ́ẹ̀ ti rí ó ń bù mí. tẹ bó ṣe mú mi bú tó ń bú mi tẹ rí i. Terry, I, I just hate your face. I just Terry. Terry say ṣe bú mi, Terry bó ṣe ń bú mi. Ṣùgbọ́n mi mọ̀ pé gbogbo ìṣẹ̀dá tó wà lábẹ́ MHM fi ya ya. ìyá wálé ṣẹlẹ́yà ẹ̀ ò ní jèrè gbogbo to tinú ẹ̀ jáde. Torí mi ò jump sínú inbox yín, mi ò dẹ̀ wá sórí platform yín. Mi ò wá sórí platform yín torí tẹ bá bú mi lábẹ́ kọ́mẹ́ǹtì ìyìn aside pé o tún lè wá lórí láyà láti wọnú inbox mi wá ọwọ́ tó o fi tẹ̀ ẹ́ o ò máa fi gba lẹ́tà bànújẹ́ ni bó bó o ṣe fi ọwọ́ tẹ̀ ẹ́ tí mi ò wọnú inbox yín rí ìkọ̀kànnú yín tí mi ò bá bá yín ní gbogbo orí platform yín tẹ́ ti ń ṣe orí burúkú yín tí mi ò bá yín ṣèrè tí mi ò bá yín sọ̀rọ̀ tí mi ò dẹ̀ dádọ̀ yín tí mi ò dẹ̀ ṣe nǹkan kan gbogbo ìṣẹ̀dá tó wà lábẹ́ kọ́mẹ́ǹtì ọwọ́ tó o fi tẹ kọ́mẹ́ǹtì yẹn ó máa fi gba lẹ́tà bànújẹ́ ni nínú ọdún yìí o ò ní jèrè gbogbo tó ti inú ẹ jáde o fo àti àdánù ló máa gbẹ̀yìn ayé ẹ ikú òjijì máa pa ọ́ torí pé mi ò bá ọ ṣe mi ò mú ẹ rí mi ò dọ́dún ẹ bó bá fẹ́ bú mi wá sórí platform mi lábẹ́ kọ́mẹ́ǹtì mọ́ bú mi lábẹ́ kọ́mẹ́ǹtì màá mọ̀ pé ìta gbangba ṣùgbọ́n pé o tó wá wọnú privacy mi o jump to my inbox you jump to in my inbox and insulted me there kò ní yẹ kò ní bẹ́ sọ ẹ fún ẹ ọwọ́ tó fi tẹ̀ yẹn ò ní fi gba nǹkan rere mọ́ láyé yìí bẹ́ẹ̀ ni mo sọ fún ọ rádaràda rádaràda rédèrèdè ló máa gbẹ̀yìn ayé ẹ bó ṣe rí nù bẹ́ẹ̀ bá nídìí mi nínú yorùbá nation ṣé ìwọ ló ń jà ní ẹ̀gbúrọ̀ lọ́pọ̀ra yín ẹ̀ẹ́dẹ̀ lọ́pọ̀ra yín tó pé rádaràda lẹ́ ń ṣe káàkiri orí facebook orí burúkú lẹ́ ń bá káàkiri orí facebook ẹ̀ ń rìyàn lójú bí yọ̀rọ̀ ẹ̀ ń rin ni lójú bí yọ̀rọ̀ ẹ ń rìyàn lójú rádaràda lẹ ń bá káàkiri n ò mọ rí mi ò bẹ́ẹ̀ ṣe mi ò mi ò dá sí ẹ mi ò wọ orí platform yín mi ò send text message sí yín débi tá a máa ní bóyá mi mọ́ ọkọ fún yín ní message mi ò bẹ́ẹ̀ anybody sọ̀rọ̀ nínú yín ṣùgbọ́n olórí láyà láti wọ sínú inbox mi ò ní jèrè gbogbo tó tó tinú ẹ̀ jáde bó ṣe fọwọ́ kàn gbogbo ìṣẹ̀dá tó wà bẹ́ẹ̀ ò ní jèrè kó òjijì ló máa pa ọ́ àìsàn máa gbé ẹ̀mí lókùlùkù ló máa pẹ́ coronavirus ló máa gbẹ̀mí ẹ̀ ò ní kúure ṣé ẹni bó ṣe ń kọ́ síbẹ̀ not someone who wash toilet in Arab country kò sí tó lé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wash toilet kò sí tó lé bẹ́ẹ̀ ah, ah. bẹ́ẹ̀ bá wash toilet dákun síbi kankan lẹ́yìn ó ti rówó ni ṣé ìyá yìí ò wash toilet àbá bẹ́ẹ̀ ò fọ toilet wọ́n náà ń fọ ọ̀gbẹ́ níbi tó wa. iṣẹ́ kí àtẹ̀sí kílẹ̀ ń ṣe tẹ́ ń gún wèrè lábẹ́rẹ́ àwọn nọ́ọ̀sì pínrín wèrè lẹ́ ń gún lábẹ́rẹ́ náà bẹ́ẹ̀ ṣe ń gún wèrè lábẹ́rẹ́ lẹ́ ń kó gbé àwọn arúgbó ẹ̀yin náà ṣe náà ṣe rí bá àwọn olòṣì kí ló kó sí ṣe bá ń olòṣì kí ló kó sí inú tó ń bí ìpẹ́ lásán tí mo wọ̀ lánàá inú tó ń bí ẹ ẹ fẹ́ kú ìbànújẹ́ òsì lọ́rọ̀ tèmi ní tó ṣẹlẹ̀ sólóyè yẹn kò tiẹ̀ kódà mo ti rò mo ti gbé sẹ́gbẹ́ kan torí tí mo bá ní kí n máa bá inú yín ò mọ̀ dùn pọ́lọ́ mú wọn ẹnìnú wọn ẹnìnú yín ń dùn ní tẹ́ mọ̀ sọ nìkan lọ́ọ̀ mú yín ọlọ́ọ̀ mú wọn ẹ ti hàn ẹ ti dá sí ṣùgbọ́n àwa ò ní nídìí ìbànújẹ́ àwa ò ní banújẹ́ inú wa máa máa dùn sí a máa máa rẹ́rìn ni a is this Yoruba dressing ṣe lẹ́yà somebody ṣe ti rí bólórí burúkú rẹ̀ ṣe kọ́ fún mi nà ṣe rí Jenny Didirin go to school do you listen to your show after chat orí ẹ orí ẹ pé orí ẹ pé rárá Didirin support Yoruba nation but you just don't make sense ṣe ń gbọ́ wèrè ọ̀ tí ẹ̀ méjì mi thirty five years ni ọ́ kò tí ẹ ṣe èyí tó ọ̀ tí ẹ ti sìn bẹ̀ yẹn ìṣe ètì mi. ṣe báyìí ní said Esabod said you are dirty na why she hates you. ó bá hate mi kò kàn mí èmi gan hate rẹ̀ bó bá hate mi kò káyé bẹ́ẹ̀ ò bá like mi èmi gan ò like ẹ̀ so kò sí kò sí kan tó kàn mí ẹni tó hate mi ó hate ara rẹ̀ ni bẹ́ẹ̀ bá ó lóun hate mi èmi gan hate ẹni náà bó ṣe jẹ́ nìyẹn bọ́ éètì mi ọ éètì ara ẹ̀ torí ìgbàjẹ lọ́wọ́ ọ̀dẹ̀ bọ́ mi ọ̀dẹ̀ fún mi lóúnjẹ so wàhálà ayé tí ni gbogbo tẹ́ ẹ kóra yín jọ sí wàhálà ayé yín nìyẹn mo bá lóun éètì mi ọ éètì ara rẹ ìwọ wèrè tó dẹ̀ kọ́ náà kò ní yẹ ẹ́ ṣùgbọ́n bọ́ ọ ṣe wá sínú bíbà ẹ̀ tó wá wọnú inbox mi wá sí máa kọ adúdú mẹ́sẹ̀jì tó pọ̀ tó báyìí fún mi òfò ló máa ṣe dànù àtẹni tó rán ẹ níṣẹ́ ó ní jèrè gbogbo tó ti inú jáde torí mi ò dá sí yín jẹ́jẹ́ mi ni mo jòkó mi ò bá yín ṣe papọ̀ mo dúró tèmi jẹ́jẹ́ ni a lot of èpè lẹ́lòmíì kan déédéé máa wọ wọ́n pọ̀ bẹ́yẹ tí mo ti gbá wọn tí mo ti block a lot of people tí mo ti block block block ṣùgbọ́n tó tún wá rórí lẹ́yà tó tún wá wọnú inbox máa ò ní kúure ara ló máa san pa ẹ́ ara ló máa kódà ara ló máa pa ẹ́ sẹ́yìn náà rí sẹ́ mi ò dọ́dọ̀ wọn ẹ wọnú inbox máa àwọn tó ń ṣe fracas ni àwọn tó ń ṣe fracas ni bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn náà náà wà lábẹ́bẹ̀ àwọn náà wọ́n mọ dórúkọ kúkọ tí wọ́n mọ̀ wà lábẹ́bẹ̀ bí n bá dọ̀tí bí n bá wá dọ̀tí kí wá nìyẹn ṣe kàn ẹ́ tí bá dọ̀tí yẹn ò kàn ẹ́ ṣebí mi mo lára mi tó bá mo lè má wọ pátá fọ́sẹ̀ kan tó bá mo lè má fọ ẹyin ò kàn ẹ́ mo lè má fọ ẹyin mi tí sì mọ jẹ lójoojúmọ́ kò kàn ẹ́ ṣé jẹ́ kí n dọ̀tí sẹ́wọ́ ara ẹ̀ ló wà ni ara ẹ̀ kọ́ ló wà náà òní jẹ́ bó ṣe wá nu inbox mi yẹn tọ̀pọ̀nà àti àrá ló máa sán pa ẹ́ gbogbo ẹni tó wà níṣẹ̀dá bẹ́ẹ̀ ikú òjijì ló máa kú ikú òjijì. Hmm. olórílẹ̀yọ̀ jump to my inbox ọwọ́nu privacy mi wá òwò à ń bú mi níbẹ̀ kò ní yẹ ẹ wò ó a tún máa a tún máa padà wá abánu ti rí mi ṣe ti gbọ́ ẹ fọkàn lákọlà wá wà bí ìgbọ̀n àwa ò ní sort up torí pé àwọn ò ṣe show fún yàn that's why tí mo fi máa sọ fún yín pé mi ò ṣe show program lèmi ń ṣe ẹni tó bá ń ṣe entertainment tó ń ṣe show òun ni ìgbà tí wàhálà délẹ̀ yìí tí wàhálà délẹ̀ ni ó mọ̀ gbọ̀n ni ó mọ̀ bẹ̀rù ni ò ní lè sọ̀rọ̀ ni ò ní lè mọ tí ó sọ ni ó mọ̀ sì bẹ̀rù wọn lọ agbá tí ìṣe show lèmi ṣe torí mi ò entertain anybody yín mi ò entertain yín náà ṣé mi ṣe ṣóò ni ẹ̀ẹ́dẹ̀ lọ́sọ́dọ̀ àwọn tó ń ṣe ṣóò tó ń ṣe entertainmenti tó ń ṣe drama fún yín níta èmi ò ṣe entertainmenti náà mi ò entertain anybody náà programu lèmi ṣe ṣe gbádùn ṣá ẹ̀yin lẹ́ ń ṣe ṣóò káàkiri orí Facebook tó yẹ pé tẹ bá dà tẹ bá òdẹ́ńlé òròdẹ́ńlé gúngún ni yín tẹ bá ti rélé tẹ bá bẹ́ẹ̀lẹ̀ ṣe lẹ́nu ẹ̀tún bẹ́ẹ̀lẹ̀ ṣe lọ́la tẹ bá ti bẹ́ẹ̀lẹ̀ ṣe lẹ́nu ẹ̀bẹ̀lẹ̀ ṣe ẹ̀lẹ̀ nífẹ̀ẹ́ èèyàn tó bá ti di pé nǹkan kan ṣẹlẹ̀ sí ẹ̀ yá dànù sẹ́mi wá jẹ́ báwọn ni èmi ẹ ṣerú èrè abáhùn tèmi ìgbà ìpọ́njú tèmi là mọ̀ rẹ̀ ìgbà tí ènìyàn bá wà nínú ìṣòro gan la máa ríṣẹ́ mi bẹ́ẹ̀ ni ìgbà ìpọ́njú tèmi lèmi máa ń mọ ọ̀rẹ́ tèmi torí èmi gò kí réèyàn sáànù tèmi bá wà nù tó bá jẹ́ mi ńkọ́ ẹ tiẹ̀ inú yóò ẹ mọ̀ gbàlù ni tó bá jẹ́ pé mi ni mo wà ní pòṣíọ̀ ti lè di kéèwé yẹn wà mo mọ̀ pé ẹ ti mọ ojú ẹ ń tẹ̀dẹ̀ ń retí nìyẹn èmi dẹ̀ wá sọ fọ́nà gbogbo ẹ̀dákẹ́dà tó ń retí ọjọ́ ẹlẹ́yà mi yóò sun ẹkún kíkorò gbogbo ẹni tó ń retí ọjọ́ ẹ̀sìn tó ní kí n ṣẹlẹ́yà gbogbo ọjọ́ kọjọ́ tẹ́ ẹ ti yàsọ́tọ̀ láyé yìí láti pa mí lẹ́kọ̀ọ́ àbí ṣe mí níbi láti fi mí rẹ́rìn ẹlẹ́yà ọjọ́ náà ò ní wáyé gbogbo tẹ́ ẹ̀ ń rò lọ́kàn yín pé kò ṣẹlẹ̀ yẹn kò ní wáyé láíláí ẹ̀mọye kọ́mẹ́ǹtì kò ní wáyé kò ní ṣẹlẹ̀ gbogbo tẹ́ ẹ̀ ń rò lọ́kàn yín pé máa ṣẹlẹ̀ sí mi kò ní dí ọ̀dọ̀ mi ọ̀dọ̀ yín ló máa padà sí gbogbo ibi tẹ́ ẹ̀ ń rò yẹn pé kán wá gbé mi pé kó lè kẹ́lẹ́ fi sí yẹ̀yẹ́ ẹ̀ ní rí torí ń tẹ̀ ń wánu kẹ́ ẹ jí láàárọ̀ ọjọ́ kan báyìí kẹ́ ẹ déédéé dé orí facebook ẹ kàn déédéé gbé pé mọ̀ ti gbé tẹ́ni lọ wàláì gbogbo ẹ̀dá tó bá rorú ẹ̀ sí mi ibi máa máa jẹ́ tiyín tilétilé ni kò ní ṣẹlẹ̀ torí pé mi gan mọ̀ pé mo wà ní pòṣíṣàn tẹ́fẹ́ fífi mi ṣe lẹ́yà torí ọmọ tó lójú ogun ni mí tẹ́ ń dojú ogun kọ ṣùgbọ́n ogun tẹ́ ń rò sí mi yẹn kò ní ṣẹlẹ̀ sí mi Lady K tí ò bá yín dànù fracas rí gan Lady gan tó jẹ́ pé kò bá yín dà fracas rí kò bá yín dà rí ju pé dà tiẹ̀ tó ń dà lọ ẹ̀ ẹ mọ ń tẹ́tí fọmọ yẹn ṣe lẹ́yìn ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ sọmọ yẹn ká máa lé mi débi àti ìtìjọ porí orí yín dàrú borí borí yín ò bá dàrú ẹ ní mọ̀ sọ nọ́ńsẹ̀nsì lẹ́nu kò ní dáa fún yín kò ní yẹ yín ẹ wò ó mo fẹ́ lọ jẹun àárọ̀ omi ni mò ń rọ́ mu mo fẹ́ lọ jẹun. àti ìjẹun lónìí àti ìjẹun tèmi àá tèmi tó ń gbà tá a bá jẹ tèrè tán á wà wẹ̀ káàbà ní òbúkọ́ sí ṣe dandan ṣe dandan ní kí n wẹ̀ ni dandan kọ́ ni kí n fọ ibọ́n ti ló ní dọ̀tí ni mí dandan kọ́ ni kí n fọ dandan kọ́ ni kí n wẹ̀ jàre àwọn tó ń pẹ̀tà àwọn tó yẹ kó ní dọ̀tí ni wọ́n gbogbo ẹjẹ́ kan sí ẹ bẹ́ẹ̀ rí wọ́n bọ́ sí bọ́ sí program yìí kán náà wọ́n máa dúdú wọ́n máa dọ̀tí báyìí ni àwọn olórin gbogbo nulẹ̀ máa bú gbogbo nulẹ̀ máa dọ̀tí bú bú báyìí wọ́n máa dọ̀tí tó máa dọ̀tí ni àwọn olóòrùn tó máa lẹ́nìkan onídọ̀tí àwọn onídọ̀tí náà lẹ́nìkan onídọ̀tí bọ́n wọ sọ kò bá wọn lára mu bọ́n wo ṣe gèlè wò sí nǹkan kan tó dá lára wọn wọ́n sì di gbanú ìdí wọn rèé ó gbanú ni ó ṣe filẹ́ńgẹ́ ó rí dúró ọmọ ni inú ń bí yín kọ́lọ́n fún mi lẹ́fìrìtìn làákàyè yẹn wọ́n ṣe ń gbọ́rọ̀ sílẹ̀ wọ́n ṣe ń sọ̀rọ̀ ó tún wá ga ọmọ sí à wọ́n bá rí dúró mi lásán gan wọ́n fẹ́ kú ni ìwọ ní wọ́ èètì mi à ó rí mi ni ó mo ga báyìí mo wá gbálẹ̀ bẹ́ẹ̀ Sorry, sorry. àpótí ajé mi lásán oh my god so bá rí àpótí ajé tọ́lọ́run fún mi látẹ̀yìn yẹn oh my god oh, oh. ó ń dùn wèrè ó ta lára wo lálẹ́ ní tí ń ṣe fún ọ tí ń bàbá padà dé mò ń gbà àpótí ajé yẹn gangan bọ̀ ijó lásán mò ń bọ̀ wá jó padà tí n bá ti ṣe tán tí n bá ti wẹ̀ tán tí mo jẹ tán mò ń bọ̀ wá jó wàá rí tí kò sí ìdí yẹn mo fẹ́ gbọ̀n ah! ọmọ ológo tó sinẹ́gó olóhùn etí mi bọ́ bá nírú mi nínú ilé yín kọ́ máa dúpẹ́ irú yín tó bá rọ́mọ tó fà ìbí tèmi nínú ẹbí yín kó máa dúpẹ́ gbogbo àwọn ọmọ tẹ ẹbí náà ìdí wọn gbánú ni bẹ́ẹ̀ ni àwọn ẹbí yín ìdí wọn máa ń gbánú báyìí ni ìdí tèmi dúró re mo dúró ọmọ dáa ọmọ dára ó dẹjọ ọgbọ́n tí boyfriend mi máa ń sọ fún mi ni a ní kó nǹkan mọ wojú mi lásán àwọn ẹlòmíà ní ọrùn mi lásán Ah, ayé mi oh my god ó dó lára kò fáyìn tó mi eh, ó ní àwọn gangan ní sẹlẹ́yà ó jó wọn lára ó jìlá ó jìlá ó jìlá ó jìlá ó jìlá wo wà fẹ́ kú lẹ́ni wà fẹ́ kú lálẹ́ yìí ó bà wà fẹ́ kú lálẹ́ yìí ó bà wà fẹ́ kú lálẹ́ yìí ó bà tó bá rí dúró mi lásán ah, ọmọ dúró tán ọmọ dúró tán ah tó bá rí gbogbo ṣéèpù yẹn gan tó bá rí ṣéèpù mi figọ éètì ni ah o fẹ́ rí ni o fẹ́ kú ni so o fẹ́ kú ni ìwọ báwo ọmọ dá ó dùn ó dùn tẹ bá dẹ̀ rí olórí burúkú tó máa wà lábẹ́ wèrè tó pẹ̀rẹ̀ ní mh fìyà kínní kan ṣẹlẹ́yà yẹn tẹ bá rí olórí burúkú tó wà ń bẹ ìdí wọn gbánú báyìí ni ìdí wọn gbánú bó bá dẹ̀ jọkùnrin ló wà ń bẹ wàhálà ẹ̀ kò lè yàtọ̀ sọ́bọ̀ ẹni tó wà lábẹ́ ó ṣòro fún mi pé ẹnìyàn ò lè yàtọ̀ sí ọ̀bọ ó dàbí ọ̀bọ ìná oros ni wọ́n ń dá ṣọlá wọn tán bá yé tiẹ̀ ìdí pé ni pé wọ́n ní bó ṣe múra wọn láìkì ẹ̀ ó ní bẹ́ẹ̀ mi ṣe múra yìí ó lóun láìkì ó ní ṣe ó ní kéle mi kó sí ah! ọmọ fáìn bàjẹ́ bàdà Peter ṣe mo fáyà bí mi ò fáìn jẹ́ kí n pe boyfriend mi kó gbọ́ jẹ́ kí n boyfriend mi ẹni tó yẹ fún mi pé tóun bá rójú mi lásán gan òun máa ń kú ni ó ní tóun bá rí mi lásán jẹ́ kí n pe boyfriend mi jẹ́ kí n pe boyfriend mi èmi olówó fún àgbáyé jẹ́ kí n sáré pé jẹ́ sáré pé kó wá gbóhùn lẹ́nu rẹ̀ jẹ́ pé my love my love dákun wá pè mí my honey my sweetheart dákun pè mí o my honey my sugar pẹrẹrẹ my sugar pẹrẹrẹ my sugar burúrú orí tó nǹkan gbóhùn mi lásán kó nǹkan máa rí mi lójoojúmọ́ bẹ́ẹ̀ lásán ló ti tó ti yó kó nǹkan máa rójú mi ìwọ gan wá lọ ètì mi wá fẹ́ kú èmi tẹ́ni torí jó tí olóyè jó fún yín lẹ́ẹ̀kan ìjó yẹn lèmi náà bọ̀ wá jó ọmọ pé àwọn jó tó ní body language nínú ni <laughs> my love my sweetheart àwọn kan láwọn éètì mi ń gbọ́ sí wo nífẹ̀ẹ́ mi ni wọ́n láwọn éètì mi wọ́n ní mi ò fáyìn. Ah, àwa ojú oníjà ò ní líle ẹni tó sọ bẹ́ẹ̀ ojú ò ní líle mọ́sẹ̀. yeah oh my god my love dákun kì mí sa orí mi sa mi oh my god orí mi ń wú ara mi ń jó rí mi wú ara mi gbé rí mi wú rí ó dùn. àti ẹni tó sọ bẹ́ẹ̀ ojú ẹ̀ ò ní rí sẹ́. Eh, eh, eh, sweetheart. ìwọ kọ́ ló ń bá sọ̀rọ̀. ó ní mi ò fáìn ń gbọ́. ẹlẹ́yin ojú ẹgẹ́. ó yá kọrin fún mi kọrin fún mi kọrin fún mi kọrin fún mi. mo ti lọ lọ́lùfẹ́ mi. oh my god. Oh my God. Gàgà oh my God Oh my God! o ayé wọn bàjẹ́ nu flọ́kàsì. Ọ̀pẹ́ mi <laughs> Oh, ta oh, lára ó my baby i love you you love me i love you kiss me. ẹ máa lọ ah, àwọn kan pọ̀ fún mi mo láwọn kan tó pọ̀ àbí nǹkan sí ọ̀rùn pọ̀ kọ̀ọ̀kan ni mo ní ni ah, ó tún kọrin fún mi mo ti rán lólùfẹ́ mi ara mi wà lọ́nà tẹ́tùpé mo láwọn kan tó pọ̀ orí yín ò pé àwọn ọkọ tó pọ̀ ni mo ní àwọn ọkọ mi da ẹ dákọ̀ ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́fẹ́ mi tẹ́ mọ́ ń kì mí láràárọ̀ ó yá mo láwọn ọkọ tó pọ̀ àwọn èèyàn tèmi ọmọ ológo àwọn èèyàn tèmi ọmọ ológo ìwọ náà fẹ́ mi àwọn ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi wọ́n ní mi ò fáyìn ẹ̀gbọ́n mi wọ́n ní mi ò fáyìn wọ́n ní mi ò fáyìn. Ah, ẹni tó ẹni tó sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn kò ní ní ìyàwó tó máa fáyìn. oh my god. mo lọ́fù tó. oh my god. ṣé ojú la fẹ́ sọ ni. oh my god. ṣé ìdí la fẹ́ sọ ni. ẹni tó sọ ẹni tó sọ orí yẹn sọ fún pé orí ẹ ò pé. ṣé ìjú la fẹ́ sọ ni ṣé ètè la fẹ́ sọ oh my god my god my god my god. ṣé my God! ga bó oh. sì gbọ́dọ̀ la fẹ́ sọ oh my god. Oh ọlọ́kọ ah, oh my god ara mi mọ ara mi mọ̀ọ́rù. Ah, ọlọ́kọ púpọ̀. Hmm. Ah. ṣé irun la fẹ́ sọ oh my god. Oh ó yẹ kó jáde kó jáde padà kó wá bá bẹ̀rẹ̀ sí jó fún. a fẹ́ ẹ kú débó ti lóun ò fẹ́ rí ó lóun ò fẹ́ rí mi mọ́ mo wá bí èbó. oh my god oh my god. amọ́lẹ́sẹ̀ bí èbó. mo dákú mo kú mo dákú mo dákú. ẹlẹ́yinjú ẹlẹ́yinjú ẹlẹ́yinjú oh. oge. ọ̀rẹ́ mi tó kù ló lè gbà ó pẹ́pẹ́ dẹ ẹ ọ̀pẹ́yẹmí pẹ́pẹ́ dẹ oh, oh, oh, oh my god oh my god oh my god oh my god oh my god adùn. ara ń ta ni ó fẹ́ ó ń jẹ́ lọ sí ẹ. jẹ́ lọ sí jẹ́ lọ sí àbọ̀sí àbọ̀sí n ò sẹ́rú mọ́. bẹ́ẹ̀ ni ẹ fẹ́ kú ọbẹ̀ ń padà bọ̀ o ń padà bọ̀. padà bọ̀ kó wá máa jófin ah. kó wá lọ wọ aṣọ òkè yẹn bẹ́ẹ̀ ni jẹ́ kó mọ̀. bẹ́ẹ̀bẹ́ẹ̀dẹ́ oh my god orí yóò ẹ ṣe jàre ẹ ṣe jàre my love i love you èmi lọ́kọ tó pọ̀ tẹ̀ntún wò bóyá mo tún lè rọ́kọ ọ̀fẹ́ kú lẹ́ni lẹ́ni ah. ọ̀lẹ́mi ò fáìn èmi dẹ́tì èmi tó yẹ pé odidi ọba ìlú yín gan-an ó ṣe ó ní mí lára ọba àwọn ọba gidi ni kí sàwọn ọba aríko àwọn ọba gidi tẹ́ gbogbo yín mọ̀ yìí lè mọ̀ dá akọ rẹ̀ ń ta ọdí tí mò ń yin jẹ fún gbà mí wo àti ta ni odidi ọba odidi ọba aládé ọba aládé ẹ̀bẹ̀ ló ń bẹ̀ ó ń bẹ àwa ni àwa ò ní fẹ́ mo ní kó gbọ́ pàṣẹ òṣì rẹ̀ lọ́rùn ò ní fẹ́ ìwọ̀n ọba ìwọ̀n ọba. Hmm, bọ̀dá mi ó ti bí sí jẹun bóyá mo lè rí bọ̀dá mi pé ní pé wọn wo bọ̀dá mi ni èpè ni ó fún yín tí yóò bù yín ni yóò níta ló sọ báwọn hmm, hmm, mo láwọn ọkọ mo láwọn ọkọ tó pọ̀ lọ ìkákọ́ ló <laughs> ló ń dákú ń jò ní ni tó ní òun ò lè mú mọ́ra mọ́ rúkà rúkà rúkà olówó lè mo mọ́ra mo lọ hospital náà gbé lọ jésù nítorí títẹ́ ní ó gbé lọ hospital ó lò lọ hospital ló lò láǹdì sí torí títẹ́ ní ìwọ wá ní ìbáyìí èèyàn kan lọ hospital torí tèmi àwọn àti ẹ̀kan orí ẹ̀ ò dá ìfẹ́ pẹ́pẹ́ dẹ̀wù ìfẹ́ lu ọ̀pá ẹ̀ dẹ̀wù yóò dàbọ̀ yà wọ́n sí mi <laughs> ó dùn onídìí gbánú ó dùn wèrè ìdí rẹ rí gbánú bàdá mi bísí rí ẹ̀ pé ọ̀rọ̀ pé láwọn ọkọ mo láwọn ọkọ tó pọ̀ àwọn ọkọ mi bísí báyìí àwọn ọkọ mi ti bísí. ọmọ tí ọ̀wẹ̀ tó ń dán tẹni ọlá ọmọ tí ọ̀wẹ̀ tó ń dán ọmọ tí ọ̀wẹ̀ tó ń dán ní tẹni ọlá ọmọ ológo yẹn ọmọ tí ẹ̀wẹ̀ tó ń dán ọmọ tí ẹ̀wẹ̀ tó ń dán tẹ́ni ọlá ọmọ ológo ọmọ tí ẹ̀wẹ̀ tó ń dán. ọmọ tí ẹ̀wẹ̀ tó ń dán. kan tá a kàn mí fẹ́. Oh my God. mo máa rí sísí kan tá a kàn mí yàn ọmọ ológo ni ó máa bá lọ. ẹni alákàjọ lọ aláyẹ̀fẹ́ mi ní kájọ lọ amóore ọ̀dọ̀ bàbá torí mo rí bàbá mi ti gbọ́. ìfẹ́ tẹ́ni gan lára mi ò èyí gan ó gan ìkà ó ga o ìkà ó ga jù ìkà. oh my god ó rí inú pọ̀ ní kọ́mílì fún ẹ. ó ga ìkà ó ga o ìkà ó ga jù ìkà. èmi ò lárọ́ ti wípé ìgbéyàwó wẹ̀ ìrókò àròrò àti wọ́n wé ọlọ́pẹ́ òdòrú ewé oko ní ìyàmì lólóní ọgbẹ́ òkè wọ́wé èmi ìnídà èmi fi ẹ́ sílẹ̀ tí ó lè ní òmà ṣe aláyọ̀fẹ́ mi. oh my god ó ta lẹ́nu orí mi orí mi orí mi. wà á bá sí bí wàrà ò bá sí mọ́ ọmọ ológo máa ro òfò fún mi o tó máa ṣe mí lálejò. gbẹgbẹ. tẹ́mi rò fọ́ fún mi o. gbẹgbẹ. títí mo máa. mi. oh my god. mo múra láti jẹ́. good morning. I miss you so much. Oh my god. So, jáde I will soon back home. Ah! So oh my god Oh yeah, me! Oh yeah, me! Oh, my mọ fúnra mi ń dá o tiẹ̀ra mi ń lé o eléyìí lè kú ah, àwọn òrírú eléyìí lọ́dọ̀ wọn ń bẹ ah, ara wa ń já wọn jẹ pọ́mọ ológo ti sá lọ fún wọn ah, ó bù ú jẹ́ o eléyìí lè bẹ́ẹ̀ dé mo tẹ́ni bẹ́ẹ̀ dé oríire wú mo dákun o dákun sọ ríru eléyìí ẹwọ ò ní bànújẹ́ lọ́dọ̀ tí wẹ̀yìn lẹ́ mọ̀ bànújẹ́ àwọn ọmọ tí wọ́n jáde láyọ̀ eléri bú ah! wo bó ṣe kì mí sọ kì ọ nírú eléyìí sọrú ọkùnrin tó kì í bẹ́ẹ̀ rí láyé. Ah! Ah! boyfriend mi boyfriend mi eléyìí tó fún mi yìí léegun ayé mi o ah, bọ̀dá mi aládùúrà náà tó ti sùn mo láwọn boyfriend mo ní pásítọ̀ mo ní babaláwo gbogbo pátá ni boyfriend mi tán bá fún ẹ tán ìwọ ẹ fẹ́ kú gbogbo yín tẹ́ ẹ mọ bú mi tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ rí mi o tẹ́lí ẹ ẹ rí mi o wọ́n ń kó mi jẹ ẹ fẹ́ kú mò ń bọ̀ ń ta òbí bá sì ti wá ta ìjó ni mo wà jọ máa fín le bẹ́ẹ̀ lẹ́fẹ́ ṣẹlẹ́yà ni ẹ ṣẹlẹ́yà yẹn gbàgbà ó jàre ìyá mi adérónkẹ́ mo láwọn obìnrin náà o torí mo se lesbian mo láwọn obìnrin tó fine mo láwọn obìnrin tó fine mo láwọn obìnrin tá a jọ ń ṣe fúnra wa bẹ́ẹ̀ ni ade adé ọmọ ọba ọmọ ọba Omo ọmọ ọba adéjọkẹ́ ọmọ ọba adéjọkẹ́ ọmọ ọba adéjọkẹ́ ó ní girlfriend mi kò lè sọ pé mi ò dùn ọmọọba adéjọkẹ́ ò lè sọ pé mi ò dùn náà rí ẹ̀ pé ọmọọba adéjọkẹ́ kò lè sọ pé mi ò fáìn yá kò lè sọ pé mi ò dùn èèyàn tí mo tóòsì tó dẹ́ gbà fún mi mo tóòsì ló dẹ́ gbà fún mi tí ìbá fáìn kò ní gbà fún mi bí ẹ̀ pé mo lóbìnrin ní ìyàwó mo ní lọ́kọ méjèèjì ní combination tó máa lọ sọ́dọ̀ tọkùnrin lẹ́nu màá móbìnrin lọ́la tó ìtẹ́ bá lè pè ń bẹ̀. ẹ tẹ́lẹ̀rin fẹ́fẹ́ dẹ fẹ́ni ọlá fẹ́fẹ́ dẹ mm, ah, ẹ tí ì rí nǹkan kan èmi màá kàn fò màá kàn pa yín ọlọ́run màá fi rònú pa yín ni ọlọ́run ọlọ́run ọlọ́run màá kàn pa yín ni ọlọ́run ọlọ́run ọlọ́run mo ń bọ̀ o mo fẹ́ blọ́ọ̀kì wèrè kan bí torí mi ò lẹ́jọ́ tí ń bọ̀ ọ̀rọ̀ ju pé kò wọ ṣáláńgá blocking ni straight máa blọ́ọ̀kì ẹni mi ò ní tí ń sọ mi ní stress kankan lé ẹ lórí ju pé kí n gbá ọ sí ṣáláńgá lọ wàláì blocking lọ̀rọ̀ rẹ ó dé ní blọ́ọ̀kì rẹ ah ó ta wọ́n lára nígbà tí wọn lọ́mọ tó dá ń lé wọn tọba máa wọn tán sunkún lójoojúmọ́ àwọn nǹkan kan náà àbí mọ̀ mi ẹ́díìtì mọ́mísí ìkẹ́kọ̀ọ́ ló kú jò ní títẹ́rí tí mo fún ní èpè jò ní tó lóun ti lọ́dọ̀ síbítù tó sáré sẹ́ndì ibi tán ti da omi tán fi fi omi sí lọ́wọ́ tó lóun ti kú ọ̀rẹ́ òní òun ò gẹ́ dára mọ́ ni tí ò gẹ́ dára rẹ̀ mọ́ nítorí tẹ́ni ọmọ ológo tọ́lọ̀ rẹ̀ gbé lọ síbítù ẹ̀yìn ìka wá máa ṣe kọ ẹ̀yìn ìka máa sakọ pé ẹ̀yìn ìkọrin kan lẹ́wà ń bẹ̀ gbígbọ́ èmi ní ìfọkùnrin sakọ ọkùnrin ìfẹ́ mi sakọ èmi lèmi fi wọ́n sakọ nítorí pé mo sakọ kú ọba ń gbọ́ sakọ kú mo sakọ kú èmi ni mò ń fi wọ́n sakọ èmi èmi ni mò ń fọkùnrin sakọ ọkùnrin kọ́ ló fèmi sakọ bẹ́ẹ̀ ni ọkùnrin ò lè fèmi sakọ ọkùnrin kò lè fèmi sakọ màá fi ẹ́ sakọ nǹkan ń ṣe ẹ́. fẹ́ ṣe nǹkan ni o mo fẹ́ blọ́ọ̀kì ọmọ àlè kan tó ń bú mi látàárọ̀ pé mo sọ fún yín pé mi ò ní tí ń bá yín sọ ju pé kàkà tí ń fún wọn báyìí nísìn máa blọ́ọ̀kì ẹ̀ ni wàláì blọ́ọ̀kì ni blọ́ọ̀kì kí ló dé tó ń róòlù jù. máa blọ́ọ̀kì yín ni blocking straight Ruka, èèyàn kankan ló gbé ọjọ́ òní tó ní ọmọ ọbẹ̀ mí ó ní ọmọ ọbẹ̀ mí òun ti lọ ọsibítù báyìí wọ́n ti gbé lọ ọsibítà nítorí tẹ́ni ọmọ ológo ìwọ kan wá ní èmi ò èmi èmi ò dá kí lèmi kó sí orí ẹ̀ bàjẹ́ ìwọ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ń sìn ọ̀dẹ̀ mu kókó ìwọ tó yẹ pé ọ̀dẹ̀ mu kókó ni ọ́ tọba tọba nírú mi lọmọ tó fà nílé yín kọ lọ kọ lọ mọ dúpẹ́ fọ́lọ́run elédùmarè bìkọ́ torí pé ẹ̀rí irú mi lé yín ẹ̀yin dìdìrìn orí ìkòkò ní Egypt kọ Egypt ní ta ló wà ní Egypt orí ẹ̀ dẹ̀rù mọ wá mi ká ọmọ wá ká ẹ ń dara yín láàmú tó bá pẹ́ yín ọdẹ tó ń sún elédùmarè ló ń lọ́rọ̀ tèmi orí ẹ̀gún orí ẹ̀gún. Ah, olóyè wà pa bàbá wà kánpé òòsà wà kánpé àlàáfíà lólóyè wà ẹ̀wọ̀n páwọn náà kàn máa déédéé pé <clears throat> bọ̀tà àlàáfíà ni wọ́n wà amọ̀páyọ̀ ni wọ́n wà kò sí nǹkan kan àlàáfíà náà wà táwa náà mọ̀ amọ̀pá àlàáfíà ni wọ́n wà security wọn ló ṣe kókó tọ́n bá fẹ́ kí wa ni wọ́n ó kí wa Hmm, wọn ó pè wá àlàáfíà ni wà ìbọn ti sọ̀rọ̀ síta níjó ní pálàfíà làwọn wà so wọn ní láti máa bá yín sọ̀rọ̀ lójoojúmọ́ wọn ní láti máa ṣe interview lójoojúmọ́ wọn dẹ̀ ní láti máa send news síta ṣùgbọ́n àlàáfíà ni wọ́n wà kò séwu tẹ bá sá ti ń ra wà tẹ bá ti pé inú wa ń dùn báyìí ẹ ti mọ̀ pé torí pé olóyè wà lálàáfíà inú tiwa ṣe ń dùn ìgbà tá àti ìrí àlàáfíà wọn làkòrò ojú gógó ṣùgbọ́n nígbà tá a dẹ̀ ti gbóhùn tá a dẹ̀ ti rí pé wọ́n wà lálàáfíà BBC náà ti gbé jáde a dẹ̀ ti rí pé àlàáfíà náà wà so àlàáfíà làwa náà wà àlàáfíà náà wà so ẹ jẹ́ ká máa fi léèṣẹ́ tó lórí mo fẹ́ lọ wẹ̀ pátá àti kọ́mú tí kò ní jù kékeré báyìí lọ ni mo fẹ́ fi wá gbọ̀n dì mo bọ̀ wá fi jó lálẹ́ kí wọ́n fi pẹ́pẹ́ dẹm àwọn alábòsí tí wọ́n ń dunnú sí tí wọ́n ní dáńfọ̀ olú olóyè yẹn òun ló tẹ àwọn ọlọ́rùn hmm, tó rán wá dáńfọ̀ wa ni inú wọn dùn ẹ dákun mò ń wọ ẹni tó bá tún fẹ́ fẹ́ mi ẹ wá rẹ́gísítà tó ọ̀rọ̀ ọmọ tó dáa báyìí tó bá fẹ́ fẹ́ mi wá rẹ́gísítà nọ́mbà tẹ́ bá fẹ́ wà kọ rẹ́gísítà àlàáfíà náà lè dikẹ́ wà àlàáfíà lomi yalé wà gbogbo wọn bọ́lẹ̀ lálàáfíà irú òní wọn dandan ni lẹni bá ti ṣe ọ̀gùn dandan ni kó rírú ẹ so kì í ṣe ìtìjú pé wọn kóyàn ayọ̀ gan ni fún wọn láti sọ pé kí bóyá DSS rí wọn lórí ẹ̀tọ́ wọn pọnko wọn lórí ẹ̀tọ́ wọn fìyà jẹ wọn lórí ẹ̀tọ́ wọn ẹ mọ̀ pé iyì lẹ fún wọn náà ẹ kó ṣìlọ ẹ̀yin lẹ pé tí ò ní túmọ̀ ìjọba kan wá gbé mi nísìnyí màá wá máa wò pé ìbànújẹ́ ló jẹ́ fún mi wálé oore ló jẹ́ fún mi tọba láti pè mí mi oore ló jẹ́ ìdùnnú ló jẹ́ kó ṣìlọ oore ló jẹ́ ìdùnnú ló jẹ́ ó jẹ́ fọmọ ológo ọmọ ológo ta kéńké ọmọ ológo ta pranpran ọmọ ológo ta pranpran bàbá yóò you will marry me Say lesbian nìyí ni please you will marry me yeah eh? your brother Say brother yóò kì í sarọ sa i'm very sure pé brother yóò kì kese. Say kése ṣé wọn kì í sarọ kése wọn yẹn fi mí fún ìyàwó ọkùnrin yẹn ní ìwà bá mi fúnra rẹ̀ hmm, wọn fi mí fọkọ wọn fi èmi fọkọ èmi ò wojú brọdà yín báyìí ṣé brọdà yín dá nọmba kílẹ mo ti ní nọmba wán àwọn kan náà fi wá sakọ tẹ́lẹ̀ tán rò pé àwọn dà tí wọn ga jù báyìí lọ tán rò pé àwọn fain wọn mọ̀ pàwọn kan fún àwọn pa ni èyí kó máa sàkó ẹ kọ́ra yín o àwa láwọn kan to pọ̀ o ọlọ́kọ púpọ̀ lèmi ọlọ́kọ bọ́nà bá kí lọ fẹ́ wà ní ìjọba tí mọ̀ bẹ́ẹ̀ kọ́ pa mi àá padà jẹ́ lọ jẹun ní tún ta mí. ah my love my love my love jẹ́ n my love my love ó ti dé my love ó ti dé Mr. Gbénga kí ló dé ẹ fẹ́ má rí mi lápá abo ẹ mọ̀ rí mi ṣé ẹ̀ níyàwó ni ó dà nfẹ́ tó ti lọ́kọ nfẹ́ tó ti níyàwó ńlé ìyàwó mi ti dé my love ti dé mo láwọn ìyàwó tó pọ̀ oh my god ah mr tenny i dey watch you oh my love my love nu my love nu eri ọmọ ọba nu my love ọmọ ọba nu my love ọmọ ọba ni mo fẹ́ fẹ́ torí ònìkan ló fàìn láàrin gbogbo yín ni mo fẹ́ fẹ́ ọmọ pupa rodorodo ọmọ pupa rodorodo ẹni bá ń bínú rẹ ẹni bá ń bínú rẹ ọmọọba ni mo fẹ́ fẹ́ ǹtí wọ̀ gan mọ́ ilé tó ń kì mí gan mi ò fẹ́ mọ́ ọmọọba tí ọmọọba ti dé padà ìwọ náà lọ́dọ̀ ìgbẹ́ ọmọọba tí mi ò lè tèdé tẹ́lẹ̀ ọmọọba ti dé ọmọọba ti dé. Very, very soon. Now, lots of people, Oh my God! Wà á fẹ́ kú. Ọmọọba, my love, my darling, ń gbọ́ sí mi ò fún yìí. I've sent Igbarumole to bring calm, palm wine to you. Oh. Ah irúmọlẹ̀ ni kó tó gbé wáìnì wá kí ló dé kí ló tí irúmọlẹ̀ ń gbé ó tí tó ń gbẹ́ mu wá ẹ má jẹ́ kí irúmọlẹ̀ tó ń gbẹ́ mu wá ṣebí ẹni mò ń búyàn ẹlẹ́nu mi yọ ọlẹ́ tẹ́ bá tó wá di pé irúmọlẹ̀ tó wá gbé nǹkan mi sí lára rẹ̀ pé yòó ni ó dáa ni le jù kó mọ̀ di pé irúmọlẹ̀ ó ba ogbò nǹkan jẹ́ o eléyìí tẹ́ ni ẹ mọ̀ pé ilẹ̀ ní ń dákẹ́ kí n mọ̀ búyàn mọ́ kí n mọ̀ búyàn mẹ́ tó fẹ́ kí irúmọlẹ̀ tó wá fún mi ní ìmùlẹ̀ kó tó wá fi nǹkan mi sí lára yóò da nǹkan rú o yọ̀ọ̀dà nǹkan rú ẹ má jẹ́ kí irú mọ̀lẹ́ gbé wá eléyìí tí mo rè mí gbé sí mi lára tẹ́fúnṣe tán gbé wá ìgan àṣẹ ẹyin ilẹ̀ ni ẹ mọ̀ pé lépè ló ń bá dé báyìí ní ìṣẹ́fúnṣe tán tẹ́ gbé wá nù ẹ tún ní kí irú mọ̀lẹ́ gbé omi wá ẹ mọ́ tún jẹ́ kí irú mọ̀lẹ́ gbé mi wá ṣùgbọ́n eléyìí tí ó bá gbé wá eléyìí tí wọ́n fi ní rí tí wọ́n fi máa sọ̀rọ̀ báyìí tó bá ti ń sọ̀rọ̀ mi báyìí kórí ó máa fọ́ wọn tó bá ti ń bú mi báyìí kórí ó máa fọ́ wọn tó bá ti ń kọ́kọ́ kúkọ́ bó máa bú wọn mọ́ o mo bẹ̀bẹ̀ ẹ́ nígbà tẹ́ ní mọ́ọ̀bù mo mọ́tẹ́ tó nírú mọ́lẹ̀ tó ń gbé pam wáìnì wọ̀ wá bá mi ẹ́ wọ́n fẹ́ kú àti fọ̀bálẹ̀ ìjọba mo ti bọ́ba ṣé mo bọ́ba ní ìbú ọba ògùrọ̀ ògùrọ̀ dà ṣùgbọ́n má jẹ́ kí irú mọ́lẹ̀ gbé ògùrọ̀ wá bọ́ba má jẹ́ kí irú mọ́lẹ̀ gbé ògùrọ̀ ajẹ́ sáré lọ jẹun mo fẹ́ lọ jẹun so that i will be be bó lẹ ṣe sọ lélẹ́bọ̀ i will be right back i will be I will be back soon. I will be back theology. I will be back baki. Ẹmú yìí tó bá correct bẹ́ẹ̀ kẹ́ lẹ̀ pọ̀. Ẹmẹ́lẹ̀ tó bá correct. Mo ń bọ̀ wá jó torí kò sẹ́kún lọ́rọ̀ tàwa. Mo ti rí i pé bí gbogbo àṣẹ kárí sọ yẹn tí gbogbo nǹkan dẹ́dà yẹn ẹ̀ wá ń sọ pé ẹ̀rí hàn tó ti tán fún yín náà nù. Kò ní tán fún èmi lórúkọ Jésù. Omi ò ní tán lẹ́yìn ẹja. Kò mi nǹkan ṣe yín o sómi tán lẹ́yìn ẹja yorùbá nation ni ṣé ẹ rò pé olóyè ni olóyè ni pé omi tán lẹ́yìn olóyè tó jẹ́ omi ẹ rò pé omi rẹ̀ ti gbẹ ni omi rẹ̀ ó gbẹ àràbà rẹ̀ túnra mú ni pàtí ò bá yọ sí yín báyìí ẹ mọ̀ gbọ̀n ni ẹ̀yin góòní kí ló dé tẹ̀ ṣerú eléyìí ẹ̀ rí tí yóò ṣe fún yín ó kú mọ bó ṣe ń fún yín ní body language ó mọ bó ṣe ń ju bó bá ti ju òkò kan báyìí gbò ẹ̀ tún mọ jára pàrà kúrò ẹ mọ̀ wọ̀rí ẹ mọ̀ wọ̀rí yóò yé yín tó bá yá ó dàbọ̀ ṣìgìdì fẹ́ ṣe rí ẹ̀tẹ́ lọ́rọ̀ wọn. ó dàbọ̀ ire o.